se volvida más. fm one oh five point nine òkè téńté tábìlì ló wà ẹ máa gbádùn wa ṣó. ẹ kú ojúbọ ajábalẹ̀ tó ti dòde o lórí fẹsẹ̀fẹ̀ tó kílẹ̀ falafala ẹ kú ojúbọ ajábalẹ̀ tó ti dòde o lórí fẹsẹ̀fẹ̀ tó kílẹ̀ falafala ògidì ìròyìn kan

ṣe bòmílà kò dẹ̀ ṣe ta mi sí ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. Fresh FM ajábalẹ̀ lórí Fresh FM àwọn ìròyìn ilé tòní. ìròyìn kálẹ̀ kakọ́ káàkiri àgbáyé. ẹ wá gbọ́rọ̀ yìí lórí Fresh FM. Àjààbálẹ̀ lórí Fresh FM. Àjààbálẹ̀. pé ó yẹ ká ti gbóhùn sókè eh, tíbà náà ló mọ ya ni oh, eh, ẹ gbóhùn sókè o inú ah, eh, kò sí ti ń sọjọ́ o kò sí nǹkan kò sí nǹkan kan tó happen ọkàn jẹ́ pé wọ́n ní kò dùn mí kò dùn mí hmm. ẹ̀ẹ̀kan làgbàlagbà hmm. wí ọmọ èké gan ẹ̀ẹ̀kan lọ́ọ́ yóò wí àwọn ìwé ìròyìn wa tó jáde láàárọ̀ tòní ó kíyèsí nǹkan kan hmm. táyé pé Super Eagles ló na Ivory Coast ni ìta front page ni ó wà yes àwọn oríṣiríṣi àwọn that will be. super great. eagles bump. ivory <laughs> coast. Uh, <laughs> ivorians crash. Iv uh, yes. uh, uh, uh, super eagles destroy. no no rara rara eagles demolished elephants eh, eh, eh, of the àwọn táìsù tá a mọ̀ rí làárọ̀ nù ah, àwárí tọ́jọ́ báwọn kò tiẹ̀ wá gbé wọ́n wá lọ fi sẹ́yìn wọ́n lọ fi há ẹ̀yìn ah, no no no no ah, aṣọ tí ò sùn. kòdùnmí kòdùnmí ẹ̀kan làgbàlagbà máa ń sọ náà <laughs> ẹ wá editor no no ìtàlọ́ ẹ̀kẹ́ ẹ̀ gbé síbẹ̀ wípé elephants massacre eagles oh <laughs> iwájú lẹ̀ máa gbé sí. oh my god ẹ̀jẹ̀ àgbà bẹ́ẹ̀ náà. oh my god àwọn tí ẹ kó àná anyway ẹ̀yin èèyàn ẹ̀yin àbọ̀ àná lọ ó kú òní. agbójúmbà náà ni o. kéde bá ní ẹyẹ rí o ó dé bolo after all ire ni ẹni tó ṣe pò kejì náà ẹ̀yin ẹni tó díẹ̀ ló kù ìbá tiẹ̀ pò kínní àmùdá ire lọ́jà sí ilẹ̀ ilẹ̀ àná ga kò tiẹ̀ wá tó ti eh, ah, ah. kò tiẹ̀ wá tó ti epo tí mo tún á lọ rà ọba ọtún ta jẹnẹrétọ ọhún jẹnẹrétọ wo ni owó ah. bọ́ọ̀lù yìí o. Eh, ah. èmi náà tán. ẹ eh, ìwọ náà tán. èmi náà tán mo tán mo ah, tán. mo fọ. nígbà ọtún tán gan mo ní jẹ́rìí lọ ee mo ti gbé ẹ lọ́dà mí sí. ẹ wá lọ àtẹ̀tẹ̀ yóò fi ní rọrùn sùn dáadáa. ọlọ́tí á ní àná ọ̀dà. àná dà. inú mo lọ lọ́tí àwa ìṣòro sí. wọ́n ti kìlọ̀ fún wa <laughs> tẹ́lẹ̀ tẹ́lẹ̀ èmi náà tó wà lórí agbami òṣèlú láàárọ̀ àná. <laughs> mo rí tó sọ fún wa. mo tó kìlọ̀ fáwọn èèyàn bí ọ̀bá wọ̀. má wo. wọ́n sọ tí wọ́n bá gbá fún ọ láàárọ̀ yìí ni pé kí ni wọ́n gbá lálẹ́ àná mo sì mọ̀ pé àpọ̀lọpọ̀ àwọn èèyàn ní ó wúlò fún àfáǹfààní ara wa ni ṣe rí ìdíje nídíje ọmọ jẹ́ àmọ́ àwọn nǹkan tó jẹ́ kí ìdíje bọ́ọ̀lù kódà bí ẹni pé ó mú ìnira àti ìrora wá hmm. òun náà ni pé àwọn èèyàn ti sọ the business ah! àwọn èèyàn ti ń gbé owó lé lórí lánàá lánàá mọ ọmọ ọ̀rẹ́ mi kan ti ń pè mí pé dákun bẹ́ẹ̀ ṣe ìwọ àti báyọ̀ bẹ́ẹ̀ ṣe máa ń sọ fún un ọ̀rọ̀ yín sáwádà o. ẹ má fi ẹ má ẹ má ẹ má fi crack jókòó. ṣé kí n gbé kí n gbélé mo ní kí n lọ fẹ́ gbélé ṣé kí n gbélé ọfẹ́ bẹ́ẹ̀tì nù ọ́ ah mo ní wá nǹkan kan lè mímọ̀ o mo Ivory Coast ó go owó score lè wa o ẹ ah, eh, ó ní Nàìjíríà no score ah, ó ní gogo mo ní gbégogo gbégogo gbégogo gbégogo ẹ eh, ṣé Nàìjíríà náà mo lé mi ò lè sọ yín o mo ní kurukuru bójú ọjọ́ jẹ èmi ò lè sọ yín o àbọ̀ bọ̀ bọ̀ bọ̀ àmọ́ àwọn kan gbé gbogbo so kẹ́hìn wọ́n pé super eagles máa demolish wọn ni. super eh. eagles wetin dey happen o wetin dey ṣẹlẹ̀ we wan know. wọn ò bá dáhùn lánàá. clear the road for super eagles. Eh, eh, ṣé na winch àbí osama ṣé na wetin we wan know àná ọlọ́run. yẹyẹ nídùú ni o gbogbo ohun tó ń sọ ní ìsinyìí mọ́rin ní ọ̀dọ̀ àwọn èèyàn tí wọ́n tí ẹ ń gbélé àwọn èèyàn tí ẹ ń wùndì lọ́dọ̀ àwọn èèyàn tí ẹ ń wùndì. òun náà mò ń sọ wọn gbélé wọn dẹ̀ mú. gbogbo nǹkan sọ nísìnyí wọn lè ti lẹ rédíò mọ́lẹ̀. ọlọ́run ní kó wáyọ ẹjẹ ajá mi lórí ẹ ẹjá kí ikọ̀ àgbà ọ̀jẹ̀ agbábọ́ọ̀lù ilẹ̀ nàìjíríà ẹ jẹ́ kíra wa kú oríire àtọ́làtọ̀ ẹ kúkú gbìyànjú. a gbìyànjú bí èèyàn làwọn erin lákàtà bú erin mọ́sẹ̀lẹ̀kẹ̀ àwọn ikọ̀ agbábọ́ọ̀lù ilẹ̀ áfíríkà àwọn tí wọ́n ti crash crash ń bẹ̀rẹ̀. Ghana dà ń bẹ̀ Morocco Egypt dà ń bẹ̀ Egypt dà Tunisia eh, dà eh, Cameroon dà Senegal dà àwọn dà. Ah, ah. a ṣe èyí tá a ṣe náà ní jò ọ̀gá yà bìkẹ́ o eh, ọ̀gá sì lè ya amúdà èèyàn lóbi mẹ́ẹ̀ tí ò lè mọ̀ bẹ́ẹ̀ o proudly nigeria yes proudly nigeria inú wa sì dùn láti jẹ́ ọmọ nàìjíríà rere a kí gbogbo ọmọ nàìjíríà kú oríire abọ́ládé torí ọjọ́ mi yes já wo ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ́ba bá ní níta situation room tiwa náà ní ọ̀rọ̀ ìdíje àná já wo àwọn kí ni àwọn nǹkan ṣé iṣẹ́ ìdédé iṣẹ́ bí ọ̀bá nídìí kí ni àwọn factors tó fà ṣubú super eagles níwájú àwọn ivory coast ní àná márùn-ún ni mo mú wá fún ọ èyí tó bá wá fẹ́ tákù nú ẹ̀kọ́ ọmọ tákù rẹ̀ èmi ò ní tákù gẹ̀gẹ̀ factors márùn. ìwọ ọmọ sọ factor rẹ. àkọ ìwọ ló wà máa jẹ́ òyìnbó rẹ̀ àkọ́kọ́ ilé ilé táwọn eléyìí ń wà ó gbé wọn àkọ́kọ́ ibi abónlélé jẹ́mu bẹ́ẹ̀ mhm. abónlélé lánàá torí pé bí ẹ bá ní ọbọ ńlẹ ńlẹ bẹ́ẹ̀ ni ọlọ ọlọ fàbá kéke gba nílá home advantage. yes àwọn bíi ẹgbẹ̀rún lọ́nà <coughs> ọgọ́ta ní capacity stadium yẹn sixty thousand nínú àwọn sixty thousand àwọn aráàlú ní Côte d'Ivoire tí wọ́n wà mí wọ́n tó fifty six thousand. rárá wọ́n ti ẹ̀ tán sórí pápá ni. mi gbọ́. wọ́n tán sórí pápá. ṣé nàìjíríà tó wà ń bẹ̀ tó jẹ́ èrò spectators tó wà tó. ẹ bá gbẹgbẹ̀rún kan. sàmọ́ bẹ́ẹ̀ bá pẹ́gbẹ̀rún kan ní tí ara tó sì ṣokùnfà tí àwọn tó jẹ́ fans ọmọ nàìjíríà tí òfin ní lè lọ bí lè ṣe rí ni bí lè ṣe rí ti kọ́ wa lẹ́sẹ̀ níbo níbo níbẹ̀ ń sí àhín téèyàn ò ní lè tẹkọ̀ létí téèyàn lọ àmọ́ tó o bá rò pé ọmọ jẹun o hmm. january ṣẹ̀ṣẹ̀ kọjá lọ ní àwọn hmm. Hmm. january sì máa ń gùn ju gbogbo oṣù lọ eh, eh. ọmọ sùkúù ti wọnú ilé gbogbo àwọn nǹkan tó o bá rò pọ̀ rò pọ̀ èpo wọn gbogbo ẹ̀ náà lọ bá wa tẹ́lẹ̀ ìrẹsì ò ṣeé mm. ṣé lọ́wọ́ àlọ́ fẹ́ yọ owó kan sọ́tọ̀ ọlọ́wọ́ bọ́ọ̀lù lásán lásán lásán lásán ọwọ́ àlọ́ kọ́ kéèyàn tó wá dé báyìí kó o wá kọ́ mọ́tò móró mú bọ̀ ẹ wò ó. so factor àkọ́kọ́ ó gbà àkọ́kọ́ ọgbà torí ọmọ pé gbogbo agbá ọ̀dà hù ní tíá lọ́dọ̀ àwọn èrò bíi fifty five thousand bí ó bá ba ẹsẹ̀ tàwọn ọmọ tiwọn ee ee ee ee ee tí eléyìnbó máa ń pè ní psychological effect ó ṣẹlẹ̀ sí àwọn ọmọ wa ẹni ìjọba ní sì pẹ̀lẹ́ lọ́kùnrin. tí wọ́n bá ti ń gba tí bọ́ọ̀lù bá mẹ́lẹ́ ọmọ gbọ́ èé bọ́ba kà á tọ́ àwọn gbọ́ wóó. eléyìí náà nífẹ̀ẹ́ tí o crowd ń ti pọ̀jù against wa ẹ̀ẹ̀kejì referee wọn alárànṣí wa ni bad officiating. ó ti ẹ̀ dàbí ẹni pé bí o o kan. ara kanra ní fi ń fọn fèrè fèrè kanra ní fọn. bí ẹ̀ ń para ń kan. alábìlú alábìlú wa ni officiating wọn ọ̀dà. o di méjì. ọgbà ẹ̀kẹta wàláì àwọn tactics tí a lò a wà flexible pẹ̀lú ẹ̀ o ṣe pòṣòro pòtérò àbí. pẹ̀sẹ̀. ṣé pẹ̀sẹ̀ ni. pẹ̀sẹ̀. bóni ti rí ọ̀la lè mọ̀ rí bẹ́ẹ̀ eh. ní mú kí babaláwo kọ́mọdé fa ojoojúmọ́ ní ìsìn kí n ṣe mm-hmm. tọrọ ọrùn mm-hmm. bí máàsì kan ṣe rí tí ń gbé àbọ̀ tí ń gbé àbọ̀ ẹ̀ eh, kan ẹ̀ eh, ṣé dìfẹ́ǹsì ló yẹ agbálá náà ní tilẹ̀ ń tọ́ lọ́hùn atáàkì eh. gidi tó yẹ ká lọ ẹni ìjà ọba wa kò lé yóò lọ gbogbo. àwọn tẹ́ ẹ lọ rè bá gẹ́gẹ́ lọ́wọ́ atáàkì yín. àwa wa àwa wa àwa wa lórí ọwọ́. kò sí nǹkan tá a lè ṣe sí ná torí pé <clears throat> àwọn náà wọn ò wá wòran eh, eh. ẹ sì ro gbogbo owó wàhálà tí wọ́n ń ná láti gbàlejò ìdíje yìí. Abọ́ládé wọ́n bá wọn fọ ọgọ́ débi tí wọ́n dé <laughs> náà ni. báṣu ẹ báṣu àwọn péré bẹ̀. wọ́n wà fẹ́ kú tì ní pé ah! nílẹ̀ ah! bàbá tí a nílẹ̀ bàbá wa. àmọ́ ntọ́wádùn ni pé wọ́n á dá tó wa ní tilẹ̀ ń tọ́lọ nínú tọ́námẹ́ǹtì yìí o àwọn Ivory Coast wọn ọ̀dà tó Super Eagles àmọ́ wá jẹ́ nǹkan tìjú pé ó sì á jẹ́ àná tó yá gbàfẹ́ lọ́wọ́ wọn àpawòdà òṣèrò òpòṣèrò òpawòdà táwòṣe wo Simon èmi ò rí tí yóò jẹ́ kí wọ́n fi Simon bẹ̀rẹ̀ ìdíje kó kú bẹ́ẹ̀ irú àná ni Simon ó ti bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ tí ó kú bẹ́ẹ̀ àtàwọn míì tí wọ́n tún lè ṣe dáadáa mm. ó di mẹ́ta. ó di ẹlẹ́ẹ̀kẹrin torí individual player àmọ́ tó ṣe wọ́n bíi pé wọ́n gẹ̀ẹ́tì ara wọn àwọn player gẹ́gẹ́ fúnra wọn tí wọ́n jẹ́ agbábọ́ọ̀lù wa lórí ọ̀dàn lẹ́nu kọ̀ọ̀kan wọn lẹ́yìn tá a bá ti mú bíi hóró méjì kan bíi ẹ ẹ trust ekong àti osimẹ eh. àti bóyá èèyàn kan sí i hmm. gbogbo àwọn tó kù wọ́n lulẹ̀ ni gbogbo individual player wọ́n lulẹ̀ wà láì ẹlẹ́ẹ̀karùn-ún bọ́ládé ẹ má bínú o mi mọ̀ bóyá yẹn sọ o wàláì kulubé wà ń bẹ̀ oògùn abẹnú gọ̀ǹgọ̀ wàláì. ó fi mi mú. mi gbọ́. ìtọ́ fẹ́ sọ náà ló mi mú. ah wàláì balùbalù ta fi. ẹ máa gbọ́ nígbà tẹ ẹ na Guinea Bissau eh, eh. kulubé ò sí bẹ́ẹ̀ o eh. nígbà tẹ ẹ na Equatorial Guinea kulubé ò sí bẹ́ẹ̀ o nígbà tẹ gbó ewúro sí South Africa lójú kulubé ò sí bẹ́ẹ̀ o èmi ọmọ tí mò ń ṣe yín níjọ́ tẹ́ ẹ bá tí nǹkan bá ti wá yíwọ́ báyìí wọ́n ni ah, wà láìta láti báyìí wọ́n ṣe kíní kan fún wa ni. ìwọ rèé mi lè wàhálà ìkulùbé wà ń bẹ wàhálà wọ́n wọ́n lẹ̀ fún wa sórí pé ṣìṣe ṣìṣe ń bá àwọn agbábọ́ọ̀lù yìí lórí. ẹ̀yin náà ò ṣe lukulube láti ilẹ̀ wa ní àhẹ́ ṣé ṣé pé káà náà lukulube ilẹ̀ sàró ilẹ̀ Senegal. wọ́n gbójú bóyá ń bẹ̀rù sàró Niger Mali Senegal Ivory Coast. ọjà sí pé àwọn wọ́n lo tìbílẹ̀ dáadáa nú alákọ̀wé làwọn ọmọ wa ọmọ kan gbá yìí. àwa ò tiẹ̀ sakọ̀wé kankan rárá o tẹ́ ẹ bá ti sọ báyìí rárá o mẹ́yà fàgùn mu fẹ́ kọ ìwòsàn lómi bàbá. ó ti gbàgbọ́ lo kulubénu bàbá ti òun yọ̀ àánú ìgbọ́ bí kulubé ló wájú kulubé lọ. tẹ́bẹ̀ ẹlẹ́gbàgbé ilé tẹ́bẹ̀ ẹlẹ́gbàgbé ilé ẹ̀ mú ti ilé lọ́wọ́ lọ́ọ̀rì. spiritually wà láìsí kulubé wà mẹ́ sọ rí pé gbogbo gbogbo nǹkan sì dàrú iṣẹ́ sì dàrú báwọn sùn báyìí kùsùn lọ́wọ́ kulubé wà mẹ́ o. àánú yín ṣe mí. mo pe ogun ọ̀run sọ̀kalẹ̀ wọn náà mo fẹ́ béèrè pé ìpè wòlíì kí ló ní tí ọ̀wá ṣiṣẹ́. ìgbàgbọ́ wọn ni ò mú wọn lára dá mo ṣe wọn tí mo lè ṣe mọ́ pa mí <laughs> bí wòlíì wọn mo ṣe wọn tí mo lè ṣe dẹ wọn gbọ́ bí ìgbọ́ pẹ́ wọn mọ̀ pẹ́ wá ti ti sẹ́mi fàyà. wọn ò mọ̀ pẹ́ wá. <laughs> wọn ì fún mi ní nǹkan yà lọ yà tajà. ajá balẹ̀. orí tí yóò dàdé inú agogodẹ ní ti wà ọrùn tí yóò lé ìjìbára lẹ̀kẹ̀ inú agogodẹ náà ni yóò ti wà èyí ló mú kíjọba ìpínlẹ̀ ọ̀yọ́ lábẹ́ àkóso gómìnà ṣèyí mákindé fi kéde ètò gbígba ọ̀pá àṣẹ ti ọba ẹnjiníà bashir ọlálẹ́kan abíóyè ṣiyẹbọlá kẹrin gẹ́gẹ́ bí onígbẹ̀tì tìlú ìgbẹ̀tì. kábíyèsí o gómìnà Ṣèyí Mákindé ni yóò gbé ọ̀pá àṣẹ fún onígbẹ́tì tìlú ìgbẹ́tì ọba Bashir Ọlálẹ́kan Abíóyè Ṣiyànbọ́lá kẹrin ìyẹn lọ́jọ́ ajé ọjọ́ kejìlá oṣù kejì ọdún twenty twenty four ní gbàgede iléèwé UMCA Ògúnbọ̀dé Memorial Grammar School nílùú ìgbẹ́tì ní dédé aago mẹ́wàá òwúrọ̀ gbogbo ọmọ bíbí ìlú ìgbẹ́tì nílé lóko àti lẹ́yìn odi ẹ máa kú oríire ọba tuntun kábíyèsí ọba Bashir Ọlálẹ́kan Abíóyè Ṣiyànbọ́lá kẹrin kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ kí ìrùkẹ̀rẹ̀ kó di òkèrin kí ẹṣin ọba kí ó jẹ oko pẹ́ ìgbà yín yóò tu ìlú ìgbẹ́tì lára o àmín ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ló kéde. ọ̀gẹ̀rẹ̀ má gọra ẹ̀ má jẹ́ kẹ́ni ìbọ̀dì ó fi ẹ́ pa lórí ohun tó bá rọrùn dé ní solar telecoms and electronics láti ra èyíkéyìí irú fóònù tó bá ti ń fẹ́ easy buy ti wà available across all solar stores dandan kọ́ kò bá kò kò jọ̀njọ̀ dé ìwọ̀nba owó péréte ń lo nílò láti doni fóònù ara rẹ̀ tó o bá ti ń sàn dá ọgbọ̀n nínú iye owó tá à ń ta fóònù lọ́dọ̀ wa níwọ náà bá doni fóònù tó sì máa sàn yókù díẹ̀díẹ̀ láàrin oṣù mẹ́ta sí mẹ́fà ilé ìtajà solar telecoms ní kẹ́ ẹ mọ̀ yíyà sí ẹ̀yin bọ̀bọ̀ bẹ̀bí bàbá àti màmá tẹ̀ ń kọminú àti ra fóònù fọmọ yín nílé ìwé ó ti bọ́rọ̀rùn dé ní solar telecoms. ó yá gbé bọ́dì ẹ ìwọ náà máa bọ̀ ní solar telecoms ní challenge. number twenty one nko abiola way aiko insurance building ring road challenge nìbàdàn tàbí kẹ́ ẹ máa pè wọ́n sórí zero nine one six nine nine eight one six three eight tàbí ní solar telecoms and electronics ti ń bẹ ní balloon building àbáyọ̀mí bus stop ìwó road tẹlifóònù wọn ni zero nine one six nine nine eight one six three one solar telecoms and electronics tún ti kó rọrùn dé ẹ máa gíráàbù ẹ̀. bá àbárẹ́ ni bala ọ̀la kì í yá kankan láti wá kọ́lé ayọ̀ lọ́nà rọrùn ọ̀rẹ́ kan àrà ọ̀tọ̀ tí ò ní já ọtí lẹ̀ the king home property and multi-biz concept ọ̀pọ̀ tó ti fara tí wọ́n ló ti ń kọrin ọpẹ́ tí wọ́n sì ti dorílẹ̀ tara wọn èyí tó wá sí kọ́kọ́rọ́ tó ìwọ náà wá jẹ́ alábàápín nínú àǹfààní aláìlẹ́gbẹ́ láwọn estate king home property the living gold estate mọ̀lárẹ̀rẹ̀ ìdíròkò ní first terminal bridge bọ́níyà ìbàdàn ọ̀kan sì tún ni living gold estate fọlárin seriki tó fi mọ́ phase three. body dey pain you fever headache dey worry you una don paracetamol. Go make you well again. Gonna do paracetamol. Go make you well again. Gonna do paracetamol. Go make your body can't be good for papa. headaches pain fever sabi for all people handle oh. take ibona dust sabi am comot for your body one time Now bondo chemical Industries limited maker of bona babe dey do am bona dust for pharmacy store and patent the medicine shop wey near you but if your body no sharp rap after three days go see your doctor bona They knock out to headache pain and fever fast. olóṣàlómi kọ̀rọ̀ ọlọ́run yóò ṣe àṣegbé lọ́dún tuntun twenty twenty four tí a ti ń darapọ̀ mọ́ ìpàdé àdúrà hour of perfection ti ọlọ́run ti owó celestial church of christ hallelujah parish ìdóró ìbàdàn yíyára nípa orí ọ̀fẹ́ acceleration by grace làkòrí wednesday february seven february fourteen february twenty one twenty twenty four laago mẹ́sàn-án wúrọ̀ lọ́sẹ̀ọ̀sẹ̀ tó fi mọ́ sunday february four february eleven february eighteen tó parí sí sunday february twenty five bẹ̀rẹ̀ laago mẹ́wàá wúrọ̀ lọ́sẹ̀ọ̀sẹ̀ nígbà tọ́lọ́run bá lo àwọn ìríjú rẹ̀ prophet tọ́gbẹ́ ìgbàláyé prophet labade prophet samuel ogunuga pastor mrs seyi bakare prophet Maswell ọláyẹmí prophet tosi ọdẹṣọlá assistant venerable spray evangelist dele afuye tó fi máa hun olórin ẹ̀mí bàbá wa musipira evangelist prophet dr jd nunayan lolùgbàlejò àgbà prophet hallelujah koka lolúwàfíìràn àkànṣe wednesday mẹ́ta àti sunday mẹ́rin rán celestial church of christ hallelujah parish abalabi ẹlẹ́yẹlé ìjọ road ìbàdàn ni ó ti wáyé fún àlàyé zero seven zero three one six five nine four one five. The International School University of Ibadan with modern teaching facilities invites application from qualified candidates seeking admission to JS1 for 2024-25 academic session. Admission forms are obtainable online at the school admission portal www.admissions.isi.ui.edu.ng at the rate of 15,000 naira only. Candidates must provide functional email and must not be less than 10 years by December 31, 2024. Entrance examination takes place on Saturday, 20th April 2024 at the following centers: Abuja, Camp City CBT Center, Subio2, Statement House, Pi Federal High Court, Central Business District, Abuja, Lagos, Speed Writing House, 16 Ajanaku Street, Observation Bus Stop, Awusi Estate, Opebi Ikeja, Lagos, Ibadan. University of Ibadan Distance Learning CBT Center, Ajibode Social Road, Ojo, Ibadan. Time 9 a.m. For more details, please contact 003 854 2670. Announcer, Principal, The International School, University of Ibadan. Ọlọ́run ìgbàlà ìgbàlà mọ́sáàdì yá. Ìrìn àjò ẹ̀mí tún yá sórílẹ̀-èdè Jordan pẹ̀lú Prophet mojo Òjó ọmọlójú Jésù àtolùṣọ́àgùtàn J.A. Adélakùn bàbá Ayẹwà. ọ̀pọ̀ tó ti lọ tó ti bọ̀ pẹ̀lú You Fit Fly ló ń kọrin ọpẹ́ gbogbo ẹni tó wá ń jàrọ̀kọ̀ láti lọ sórílẹ̀-èdè Jordan àǹfààní tó ti dé o. ìrìnàjò ẹ̀mí eléyìí á tún ṣàrà ọ̀tọ̀. pẹ̀lú Prophet Sam Òjó ọmọlójú Jésù àtolùṣọ́àgùtàn J.A. Adélakùn bàbá Ayẹwà àti ọ̀pọ̀ ìránṣẹ́ Ọlọ́run mìíràn lájọ máa beginning from twenty to thirty eight March twenty It is a great opportunity for you to visit this site where Jesus Christ was baptized, and the place where the chariot of fire took Elijah up, among other places mentioned in the Bible. Àǹfààní eléyìí ẹ má jẹ́ kó fò yín rú o. Láti forúkọ sílẹ̀, ẹ yọjú sí ọ́fíìsì yìí fi flight. Success House, Seven Up Road, Olúyọ̀lé Main Estate, Ring Road, Ibadan. Telephone zero eight zero two five two four nine two eight zero zero eight zero two five two four nine two eight zero. Another great holy pilgrimage to the kingdom of Jordan. Do not be left out yẹ jẹ́ káyọ̀ tẹ́wọ́ gbari ayọ̀ kàǹkà yìí o látọ̀dọ̀ làmìlaka iléeṣẹ́ tó ń pèsè ilé gbé ìdùnnú nàìjíríà. design bricks homes and properties là ń pèrè ẹ̀ ó yá one two three àti ṣíṣọ́ lójú ẹ̀ ilẹ̀ àlùbáríkà lágbègbè tó yáàyè London Villa Estate rẹ o. apẹtẹ ológun ẹ̀rín road ló wà. nínú àyíká tá a ti pèsè oríṣiríṣi àwọn nǹkan amáyédẹrùn sí ẹlẹtírísítì àti sólà street light tó ń tàn yínyínyín ọ̀nà tí wọ́n ti dọ̀dà sí borehole fence àti security tó dájú. London Villa with London experience tètè dìde fúyà máa bọ̀ kó wá yọlẹ̀ tiẹ̀ kódà o láǹfààní àti kọ́kọ́ mójú ẹ̀ débẹ̀ kó tó sanwó ètè lọ́ra tiẹ̀ kóṣù yìí tó parí o. kàn sí ọ́fíìsì design bricks tó wà ní war road àti Bódìjà pè wọ́n sórí zero nine zero three nine nine three seven five one one zero. wàrà lẹ́tì ẹni London Villa Estate Design Bricks àjọṣọ àti àdéhùn bẹ́ẹ̀ o. olùwàmọ̀ mi kọ́. ọlọ́run yóò ṣe àṣepé lọ́dún tuntun twenty twenty four bí a ti ń darapọ̀ mọ́ ìpàdé àdúrà hour of perfection ti ọlọ́run ti owó celestial church of christ hallelujah parish ìdúró ìbàdàn yíyára nípa orí ọ̀fẹ́ acceleration by grace làkòrí wednesday february seven february fourteen february twenty one twenty twenty four laago mẹ́sàn-án òwúrọ̀ lọ́sẹ̀ ọ̀sẹ̀ tó fi mọ́ sunday february four february eleven february eighteen tó parí sí sunday february twenty five bẹ̀rẹ̀ laago mẹ́wàá òwúrọ̀ lọ́sẹ̀ ọ̀sẹ̀ nígbà tọ́lọ́run bá lo àwọn ìríjú rẹ̀ prophet tọ́gbẹ́ ìgbàláyé pro prophet labade prophet samuel ogunuga pastor mrs seyi bakare prophet maxwell ọláyẹmí prophet tosi ọdẹ assistant venerable spray evangelist délé àfúyẹ́ tó fi mọ́ àwọn olórin ẹ̀mí bàbá wa musipire evangelist prophet dr jd nunayan lólùgbàlejò àgbà prophet hallelujah koka lolúwàfíìràn àkànṣe wednesday mẹ́ta àti sunday mẹ́rin ìran celestial church of christ hallelujah parish abalabi ẹlẹ́yẹlé ìdó road ìbàdàn ni ó ti wáyé fún àlàyé zero seven zero three one six five nine four one five ọlá lorúkọ mi ṣùgbọ́n láti ìgbà tí mo ti já àwọn ọ̀rẹ́ mi sí pé wọ́n lè ra dẹ́ta gígábáìtì kan lówó tó kéré jọjọ bíi igba náírà ìyún two hundred naira lórí dan city òun ni wọ́n ti ń pè mí ní mr jawon sí mo tún wáá jẹ́ kó yé wọn pé kì ṣe dẹ́tà olówó pọ́kú nìkan ni wọ́n lè ríra lórí dan city o ìbá ṣe pé ẹ fẹ́ sanwó lórí ayélujára ó jẹ́ owó iná owó ìyọ̀ǹda amóhùnmáwòrán bíi ti dstv gotv startime àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kódà kẹ́ fẹ́ sanwó káàdì ìdánwò ti neco waec àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ojú kan city ní gbogbo ẹ̀ pé sí ẹ wo mi lẹ́yìn kẹ́yìn náà jèrè ẹ jẹ́ kí n já yín sí ẹ lọ sí www.dancity.ng.com láti jẹ àwọn àǹfààní ńlá yìí bẹ́ẹ̀ bá sì tẹ dancity ìyún d-a-n-c-i-t-y sórí google ọwọ́ kan ni yóò gbé wá fún yín ẹ sì lè download android app dancity lórí google play store lẹ́ẹ̀bà bẹ̀rẹ̀ sí ní jẹ ìfà data lówó pọ́ọ́kú ẹ má wulẹ̀ kí mi pé mo ṣe àìdúpẹ́ ara ẹni dancity lo data bó ṣe wù ẹ́ bójúbá kojú àlàmọ́tọ́ ọ̀rọ̀ sunukun ká fojú sunukun o ògùn yorùbájígán ètò ojúkojú lórí ìkànnì yìí fresh fm ìbàdàn iná bara wuta odò palami ọkàyọ́ làálà àti gbé ètò yìí ojúkojú kúrò lọ́jọ́bọ̀ thursday gbogbo ọjọ́ ẹtì jímọ̀ friday láago márùn ìrọ̀lẹ́ ló ń wáyé báyìí o wákàtí méjì gbàkó la ó fi jọ máa ta gbangba ta gbangba lórí ta gbangba lójúkojú kẹ́lẹ́ bá a máa gbádùn báyọ̀ falẹ́kẹ̀ dáadáa pẹ̀lú bó ṣe ń tan náà ramárama wọ gbogbo ibi kọlọ́fin kù lágbo òṣèlú àtijọba tó ẹ máwọn yàjóyàjó ìṣẹ̀lẹ̀ tó ń lọ láwùjọ lórílẹ̀‐èdè wa nàìjíríà ojúkojú ní gbogbo ọjọ́ ẹtì friday láago márùn-ún ìrọ̀lẹ́ sáago méje àṣálẹ́ ọ̀kan tún ní bẹ́bẹ́ extra ní gbogbo ọjọ́ wednesday five pm to seven pm gbogbo ẹ̀ gbogbo ẹ̀ lórí ìkànnì yìí fresh fm ìbàdàn pẹ̀lú elédè apèdè ara adébáyọ̀ falẹ́kẹ̀ báyọ̀ o kọ́ba ìdùmarè tó ti ń gbà faládìgún mọ́ padà lẹ́yìn ẹ̀ torí pé kò ní fi gbàkànbọ̀ kan ná fòlòlò fọ̀ǹgọ́ lẹ́yìn ìka kan òun ní iṣẹ́ fà lórí ètò bí ọba ṣẹ̀jẹ̀ kó ṣẹ̀jẹ̀ bí ó somi kó somi ọ̀rọ̀ ni wọn ò sọ ní ragaraga fi tún yáyá ètò ojúkojú lórí Fresh FM Ìbàdàn yóò tún balẹ̀ gíga gíga láago márùn-ún Friday ẹ kú ojú lọ́nà o. If you are looking for a pathway to immigrate to Canada, either as a student, investor, business visitor, professional, or skilled worker, our comprehensive Canadian immigration pathway guide is your best bet. We provide you with adequate support that allows you to immigrate to Canada and get your permanent residency within a short period. We also provide a simplified procedure through various pathways for interested applicants. For inquiries, please visit EduConsult, Communication House, Fast Fast Junction, Old Ife Road, Ibadan, and noa aremu Court, ashi junction basoro general gas road ibadan telephone zero eight one three five four three zero three eight two canadian temporary and permanent resident visas edu consult is your sure bet ọlọ́run ọmọ wálé wá ṣàánú ayé mi. òru ìrànlọ́wọ́ night of air ọlọ́run ìyàwó lì prophetess olúfúnkẹ́ ọmọwálé jp ọlọ́run ìjọdì ní goshen lankirubim and seraphim church ilẹ̀ àbọ̀ àpótí ẹ̀rí olúwa lọ́lọ́run fẹ́ fi òru kan pèsè ìrànlọ́wọ́ fún ogunlọ́gọ̀ àwọn èèyàn òru ìrànlọ́wọ́ lolúwa pè é pẹ̀lú àkòrí ẹ̀yin ò ní ìrànlọ́wọ́ you shall have air lọ́jọ́ tuesday ọjọ́ kẹtàlá oṣù kejì ọdún twenty twenty four láago mẹ́wàá lẹ́ ní gbogbo ẹni tó bá fẹ́ ìrànlọ́wọ́ látòkè yóò péjú sí nujr pcos ìbàdàn gbogbo ìbòjú tí òjò pàd pàdé olóore gbogbo aṣọ ègún tó ń di ìrànlọ́wọ́ lọ́wọ́ lọ́lúwa yóò kàn lẹ́jọ́ lóru ìrànlọ́wọ́ bí ìrànlọ́wọ́ bá dìde látòkè yóò wá dàbí ẹni pé èèyàn mọ̀ ọ́n ṣe èrè dí ìpàdé òru ìrànlọ́wọ́ rèé níbi tí olúwo ti máa lo ọ̀pọ̀ àwọn wòlíì àtolórí ẹ̀mí ọ̀nbẹ́wálé twins vivian akimorakiyo evangelist yemi david látàbúlé prophet paul ọláyíwọlá pastor ọláyẹmí ọmọwálé prophet samuel ọlábọ̀dé sàmìyẹ àti wòlíì obìnrin tólúwa ń gbọ́ tiẹ̀ bá a fún ní ìran òru ìrànlọ́wọ́ prophet tẹ̀sọ̀lúfúnkẹ́ ọmọwálé jp oh eight oh five six zero seven eight four zero zero bó o bá fura pé gbogbo tó o bá fẹ́ dáwọ́lé o máa ń dá nìkan ṣe ni òkè rírìnà lọ́wọ́ gbà ìwọ gan lòru ìwà fún o Jésù retí rẹ àjọ̀nù ló mu po kò yéèyàn ìlàjì táǹkì tí mo rà láì rìnrìn àjò. ìwọ lọ jásì nínú epo ọ̀wọ́n gógó àtafẹ́fẹ́ gáàsì tí ò ṣe rọ́ọ̀lù bẹ́ẹ̀ bá lo kánà kòkó léwọ̀ nano magic fuel ní kánà kò gbàlódé sọ bẹ́ntì sínú epo pẹtrol tatótó ló sínú sìnínda gáàsì ẹ̀ tàbí yínkínní sínú epo jẹnẹrétọ̀ wàá fẹ̀yìntì kó wòye ìgbàtẹ́pọ̀ àtafẹ́fẹ́ gáàsì ń lo nano magic fuel ìròyìn tó kọ́ ra kò ríṣẹ́ dánwò lẹ́ẹ̀kan wàá rí mọ̀ wípé yóò ṣiṣẹ́ lọ́pọ̀ méjì tayọ àwọn tó ronú ẹ̀ tí gbogbo ayé fi ń jàǹfààní ẹ̀ pẹ̀lú ìdùnnú. dán magic fuel wò lónìí pẹ̀lú owó tẹ́ńbélé. ó wà nílé epo stable oil àti nílé epo nipco oil tó wà lólógún ẹrú ń bàdàn àtàwọn ilé epo míì tó ti dáàmà káàkiri ìgboro kí lẹ́yìn ilé epo yòókù ń dúró wò. gbèsè sórí nọ́mbà o zero eight zero three two nine six one eight three seven zero zero three two nine six one eight three seven tàbí kọ kànsáni shop eighteen romac shopping arcade opposite Ibadan north west local government onírèké ń bàdàn nano magic fuel kánà kò gbàlódé ó dájú. going I love you forever. Helen Keller once said, The best and most beautiful things in the world cannot be seen or even heard, but must be felt with the heart. Ìfẹ́ ṣe pàtàkì ó ṣe kókó. Ìdí tí ilé ìtura Head and Dreadlock Syria ṣe gbé ètò alárinrin kan fún ẹ̀yin bòbá àti bèbè títí mẹ́ẹ̀yìn tọkọtaya. Valentine special on Wednesday fourteenth of February twenty twenty four. Oríṣiríṣi ètò alárinrin ló ti wà nílẹ̀ ní sẹpẹ́. Head and Dreadlock Syria Hotel has comfortable standard rooms, luxury rooms, executive rooms, presidential and royal rooms. Also, you stand a chance to enjoy complimentary Wi-Fi, basketball arena, sky bar, piano foyer, Luxuria pool view gym and event hall. ẹ lè rí tíkẹ́ẹ̀tì rẹ̀ máa bọ̀ tààràtà sí head and trail Luxuria eléyìí tó wà ní number six ọ̀rẹ́lérè street ìdíàpẹ́ ìkólàbá Ìbàdàn. for ticket and reservation call zero seven zero four one hundred forty nine three two or zero nine one two two zero two two five three nine. remember love cures people both the ones who give it and the ones who receive it. àyájọ́ olólùfẹ́ ti ọdún yìí pẹ̀lú head and trail Luxuria ó máa lóyin ládùn mìíràn jọ̀jọ̀ ẹ máa bọ̀. ajá balẹ̀. àdọ́pẹ́ àdọ́pẹ́ o mhm. abọ́ládé o oh. aago mẹ́sàn-án kọjá àṣẹjú kan aláti naija, pàápàá jùlọ ilé ìbàdàn lójúde olúyọ̀lé láti ń kàn sí gbogbo àgbáyé o akínyìn ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa lórí áàpù fresh fm nàìjíríà akínyìn gbogbo yín pátápátá ẹ ṣé o ẹ kú àtìlẹ́yìn ẹ kú àdúrótì àwa náà wá ń ṣèlérí fún yín wípé a ní tẹ̀tì nínú ojúṣe wa láti máa mú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ tọ́ta sánsán tó jiná dénú láti máa mú àwọn ètò lọ́lọ́kan ọ̀jọ̀kan tí ń kọ́ àwùjọ lọ́gbọ́n tí ń fòye fún àwùjọ àní tẹ̀tì láti máa mú wá fún yín láti gbà dé ìgbà ara ẹ̀ náà làjá àbalẹ̀ yìí àjá àbalẹ̀ tọ́yàtọ̀ sí ètò kan lásán lásán odidi àgbáyé kan làjá àbalẹ̀ ọlọ́run ló sì ní orí bẹ́ẹ̀ abẹ̀rẹ̀ ń ti anu abọ́ládé àti adébáyọ̀ ọmọ bàbá tí ń jẹ́ fálékè ẹ jẹ́ àti bí ọ̀rọ̀ nàìjíríà bẹ̀rẹ̀ ìròyìn nàìjíríà láti inú rédíò nàìjíríà tó láàmìlàaka jákèjádò àgbáyé yìí fresh fm nàìjíríà afẹ́ babalọ́lá ti sọ̀rọ̀ ooru ọrọ̀ ajé tí mú àwọn ọmọ nàìjíríà ló ń fa ìwà pálapàla àti ìwà ọ̀daràn tó wá pọ̀ láwùjọ nàìjíríà bíi kà sí nǹkan lásìkò yìí ọ̀rọ̀ ni ọ̀rọ̀ ni ọ̀rọ̀ ni ọ̀rọ̀ ni ìròyìn ọ̀rẹ́ lẹ́kùnrẹ́rẹ́ ẹni tí í ṣe olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ gíga fásitì tá a mọ̀ sí abuad tọ́jẹ́ta aládàáni àti èèkàn kùgbù agbada òfin pátáyányán ní orílẹ̀-èdè yìí bàbá afẹ́ babalọ́lá ó ti sọ̀rọ̀ dálẹ̀ sínú ìwé ìròyìn lóòrọ̀ tòní o ohun tí bàbá tí wọ́n sọ ni pé ìjọba orílẹ̀-èdè nàìjíríà gbọ́dọ̀ tètè gbé ìgbésẹ̀ pápá pátá ń ṣe ní pápá kámọ̀tán fara tilẹ̀ láti tètè wáwà ojútùú sí ọ̀rọ̀ wàhálà ètò ààbò eléyìí tó ti fẹ́ sọ nàìjíríà di nǹkan míì bá a ṣe ń sọ̀rọ̀ yìí bàbá ní bí ìjọba nàìjíríà ò bá tètè wá ojútùú kíá mọ́ sá sí wàhálà àìsí ètò ààbò lórílẹ̀‐èdè yìí àgbẹ̀ ọ̀sà tán lóko yányán tọmọ nàìjíríà ò sì ní rí nǹkan kan jẹ mọ́ dàbí alára ewu dénú n tí wọ́n pè ní ìyàn nìyẹn bàbá ní sọ̀rọ̀ àfẹ́ babalọ́lá nínú ọ̀rọ̀ ẹ̀ ní ìmọ̀dé ẹni èèmọ̀ ń ṣe rìhásà ni ńgbò ni ó ṣe production ó ní lórílẹ̀‐èdè tí wọ́n ti àwọn karambani ti ń ṣekú pa àwọn ọba lójú ayé wa wọ́n jí ọba gbé wọ́n sì gbẹ̀mí ọba tí í ṣe ẹyọ kan tí í ṣe méjì tí í ṣe mẹ́ta ó ní kí la wá fẹ́ sọ bí àwíjàre bàbá ní kẹ̀sì mọ́ wò ó gbogbo ohun tí ń bẹ nídìí gbéni pamọ́ béèrè fowó ṣekúpani ìwà ọ̀daràn ìdígunjalè ìwà ipá pàhé gbogbo ìwà búkú búkú búkú pẹ̀lú ọkọ búkú búkú yìí kò sẹ́yìn àìsí ọrọ̀ ajé tó fìdí múlẹ̀ kò sẹ́yìn àìsí owó tó nǹkan lọ́wọ́ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó sì jẹ́ pé wọn ò lámúmọ́ra bẹ́ẹ̀ lòmí ò bá ti lówó lọ́wọ́ kó kọ̀ kó kí ọmọ dilẹ̀ ntí ẹni tí ò ní ẹni tí ọ̀rá ń bẹ̀ ní ọ̀sán òun náà lọ̀rọ̀ àwọn ọmọ nàìjíríà kan fún ìdí èyí a lè sọ yányányányá sétí ìjọba nàìjíríà pé àìsí owó tó ètò ààbò tó dẹnu kọlẹ̀ yìí ara ọrọ̀ ajé tọ́dẹ̀gbẹ́ ló bí gbogbo ẹ̀ bàbá afẹ́ babalọ́lá ní kí la wá fẹ́ kà tá à ní rí kà kí la fẹ́ sọ tá à ní sọ ó ní ẹ wo owó ọ̀hún gan tá à ń sọ pé kò sí kò sí bá a bá jàjàre owó ọ̀hún ò ní tòmọ̀ kankan mọ́ látẹ̀lẹ́wọ́ ẹni ó ní ẹ wo kọ́rẹ́ǹsì nàìjíríà kò yàtọ̀ sí aṣọ kò yàtọ̀ sí pépà fẹ́lẹ́fẹ́lẹ́ tí wọ́n máa fi nu ìdínílé ìgbọ̀nsẹ̀ toilet paper ní currency wa bẹ́ẹ̀ ló ṣe rí báyìí lásìkò yìí oníṣẹ́ kò wáyẹ káwọn aláṣẹ ó tètè wá ìgbésẹ̀ pápápá kánmọ́ kóbó sọ̀rọ̀ náírà eléyìí tó ti fẹ́ ba nàìjíríà jẹ́ àwọn àgbẹ̀ ti sá lóko nítorí ajínigbé pamọ́ béèrè fowó àwọn ajínigbé pamọ́ béèrè fowó àwọn náà wọn ò fẹ́ gbà nígbàtí ohun gbogbo tó ń lọ bí ó ṣe tẹ́ àwọn náà lọ́rùn bàbá ló sọ̀rọ̀ yìí o lásìkò eléyìí tí wọ́n ń ṣètò ìfinimọ̀lé induction fáwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ tí wọ́n ti ń kọ́ lẹ́ka ètò ìlera bẹ́ẹ̀ ni ní ilé ẹ̀kọ́ abuad tí bàbá náà sì jẹ́ ẹni àyẹ́sí pàtàkì afẹ́ babalọ́lá lọ́rọ̀ ààrẹ bọ́lá tinubu wípé kó tètè gbé àwọn ìgbésẹ̀ kan kó ṣàmúlò àwọn ìgbésẹ̀ kan tí olóyè olúṣẹ́gun ọbásanjọ́ tó ṣàmúlò nígbà tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè nàìjíríà léyìí tí yóò lọ́mọ báwọn orílẹ̀-èdè àgbáyé káàkiri pé ẹ dákun gbogbo owó tá a ti yá gbogbo owó tá a ti yá kí wọ́n forí rẹ̀ jìn wá o èyí tí èlé orí ẹ̀ interest bá pọ̀ jù kí wọ́n bá wa já wálẹ̀ o kí ọrọ̀ ajé wa kí nǹkan mọ̀ ṣe tán yányán bàbá sọ̀rọ̀ ó ní mo tún gbọ́ kan ní ìṣe táwọn ọ̀dọ́ òwòye tún pè ní japa japa japa jápa àgbọ́rú eléyìí rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí nígbà àwọn baba ńlá baba wa tó tẹ̀dó nàìjíríà yìí tí wọ́n mú tẹ̀dó délẹ̀ àgbọ́jàpá rí àti wá ń gbọ́jàpá dókítà ń japa pòfẹ́sọ̀ ń japa àwọn ọ̀dọ́ tòrùkù apárùkù ẹsẹ̀ ń japa àwọn tí wọ́n jẹ́ amòfin wọ́n ń japa ó ní ìjapa inú ìsìn ṣé bá ṣe mú àyípadà rere bá orílẹ̀-èdè nàìjíríà ńgbà gbogbo àwọn èèyàn tí wọ́n ní ọpọlọ tí wọ́n ní ìrírí tí wọ́n ní ẹ̀bùn olódùmarè tí wọ́n ń japa láti lọ́ọ́ fi mọ́ to orílẹ̀-èdè bòmíì bàbá sọ̀rọ̀ o ilẹ̀kùn o ooru ọrọ̀ ajé tó mú ọmọ nàìjíríà lásìkò yìí tí ìwà ọ̀daràn fi wá pọ̀ wà láì ọrọ̀ ajé tọ́dẹ̀gbẹ́ lọ́fà ìròyìn yẹn ń ha ha ha ojú ìwé ìkẹyìndín ní ogun Vanguard. n tó fi kàròyìn tó fi ṣe wà láì o tún ṣe kàfàrà. ìròyìn ló bá bẹ̀ dé o. bẹ́ẹ̀ni ọkàwọ̀ gan la ọkàwọ̀ gan la <laughs> alright ìròyìn ọ̀rọ̀ nàìjíríà níbi tí nǹkan mórí le òun náà ní bẹ́ẹ̀ wájú ti èmi náà ní àárọ̀ tòní tí n ó fi ṣẹ̀yìn lọ́wọ́ ẹgbà bó ṣe rí ẹgbà bí wọ́n ṣe kọ sínú ìwé ìròyìn láàárọ̀ yìí kì í kúkú ṣe àrí ìrísọ wọ́n ní ọ̀pọ̀ èèyàn ní òní nílé lórí o kì í ṣèpè o pẹ̀lú bí owó sẹ́mọ́ǹtì bó ṣe gbẹnu sókè báyìí lórílẹ̀‐èdè nàìjíríà ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn èèyàn tí wà ní ẹ̀ka ilé kíkọ́ lórílẹ̀‐èdè nàìjíríà bí àwọn bíríkìlà ni o abánikọ́lé ni o àti àwọn ẹlòmíì náà ti ń kọ́ ilé láti tún tà fún àwọn èèyàn tó nílò rẹ̀ láti rà á wọ́n ní wọ́n ti bẹ̀rẹ̀ sí pariwo síta báyìí wípé àfàìmọ̀ kọ́mọ̀jẹ́ pé ṣé wọ́n ní àkìrí kékeré akàn láì nílé lórí ni àgbàlagbà kan ní ọ̀pọ̀ ńta nísìn tí ò ní tí ò ní sí ilé kankan ní orí rẹ̀ nítorí kínsì ni wọ́n níbi tí ọ̀rọ̀ sìmẹ́ǹtì ti ń lọ lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ní sìmẹ́ǹtì tá ń rà ní ẹgbẹ̀rún mẹ́rin àtààbọ̀ tẹ́lẹ̀ nínú oṣù kejìlá ọdún tí orí kọjá lọ àmọ́ báyìí o ẹ lọ béèrè bí ó bá jẹ́ seven thousand five hundred ó tún lè jù bẹ́ẹ̀ lọ ni o èyí fi hàn pé ìdá ọgọ́ta nu ọgọ́rùn-ún èyí ò sixty percent ìní tó gùn lórí nígbà tí ó mọ sọ̀rọ̀ pẹ̀lú ìwé ìròyìn Nigerian Tribune ní ìlú Èkó ẹnìkan tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ló sọ pé ibi tí ọ̀rọ̀ mórílé báyìí ní ẹ̀ka ilé kíkọ́ ó ní ó ti kú òní nǹkan tá a gbọ́dọ̀ wòran o nítorí pé ewu ló lúgọ fọmọ Nàìjíríà ó ní àwọn èèyàn tí wọ́n ń bá ní kọ́lé àwọn kọ̀ǹgílá àti àwọn èèyàn tó jẹ́ pé alákọ̀ọ́ alágbàkọ́ ilé developers tí àwọn náà tún ní lóró láti lọ rèé mọ gòlé iṣẹ́ wọn ó ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn èèyàn tó jẹ́ pé aláta àrágó ni wọ́n wà tí wọ́n ń làkàkà láti ní ilé lórí wọ́n ní kí wọ́n gbàgbé rẹ̀ ni o níbi tí nǹkan dé dúró àṣàní ìlọrin máa mú eérú káfí máa mọ̀ lé wọ́n ní yàtọ̀ sí eléyìí o owó àwọn nǹkan míì tó wà fún ilé kíkọ́ lórílẹ̀‐èdè nàìjíríà bíi búlọ́ọ̀kù wọ́n ní òun náà ó ti gbé ẹnu sókè báyìí àyàfi o tó bá jẹ́ pé lóbùtù kẹ búlọ̀kù ni wọ́n mọ̀ tà fún èèyàn lókù àfàìmọ̀kọ́mọ̀sì jẹ́ bẹ́ẹ̀ náà o wọ́n ní gbà tí wọ́n ń sọ wípé ibi tọ́rọ̀ mórílẹ̀ yìí ó burújà débi gẹ́ ọ̀kan nù àwọn èèyàn tó abánikọ́lé ọ̀gbẹ́ni Fẹ́mi Oyèdélé ní ìlú Èkó ni ó kìlọ̀ wípé tí wọ́n bá wòran tó wo sìmẹ́ǹtì tó bá fi gbẹnu òkè kọjá ní ti apá ọmọ Nàìjíríà tí yọ ká ẹ wò ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn ilé lẹ́ẹ̀mọ̀ gbọ́ tí ọmọ wo lóòrò wì í tí ilé ọmọ wo sìmẹ́ǹtì ò tí ì wọ́n gógó àwọn ní ilé ń wo wọn níbẹ̀ bá wò ní ìsìn ọ̀nàdà kọ́mọ̀ wò ó ní àwọn èèyàn tí wọ́n ń ṣe búlọ́ọ̀kù lórílẹ̀‐èdè wa nàìjíríà ó ní wọn ò ní jẹ́ kó gbé wọn tó o ó ní àwọn nǹkan tó yẹ kí wọ́n kó dà bẹ́ẹ̀ kó lè bá a dúró gidigba tó ṣe é kọ́ ilé èyí tí ó dúró lórí àpáta àbí lórí yanrìn ó ní rárá o ó ní ọgbọ́n ìwé àti ọgbọ́n àtinúdá èyí tí ó mú àkóbá débọ̀ ọmọ nàìjíríà ìlókù táwọn oníbúlọ́kù tí wọ́n mọ̀ dá ọ̀ òyìnbó tẹ̀síwájú ó ní bí wọ́n ṣe gbé owó sìmẹ́ǹtì tó lọ sí ẹgbẹ̀rún méje àtààbọ̀ báyìí ó ní yóò ti sún ọmọ nàìjíríà kan ògiri débi pé ẹgbẹ̀lẹ́gbẹ̀ ni òní ní ilé lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n máa wá ibi tí wọ́n lọ rèé sàbá sí tí wọ́n lọ rèé máa bá àwọn èèyàn wọn lálejò pé mọ̀kàn ní wá kí ni mo ní wá kí tí yóò fọgbọ́n jókòó tí yóò sì ní kúò nínú ilé onílé ó ní ẹ mọ̀ pé ó ti ń dojú ẹ̀ bọ̀nù lórílẹ̀‐èdè wa nàìjíríà ó ní lákòókò tá a sì wà yìí ó ní ó sì rìn wá ni o ó ní bọ̀ bá gé wa jẹ gbogbo wa lójú wa ọjọ́ já nígbà tí ó tó a tí ó gbé ọ̀rọ̀ kalẹ̀ ó ní ṣé ẹ mọ̀ yìí pé àwọn èèyàn tí wọ́n ń ṣe sìmẹ́ǹtì lórílẹ̀‐èdè wa nàìjíríà àti ó ní wọn ò ní àlàyé kankan tí wọ́n fẹ́ sọ fún wa pé èyí ló fà á o tó fi jẹ́ pé owó sìmẹ́ǹtì yìí ó wá débi tí ọwọ́ ọmọ nàìjíríà tí ò ní kà gẹ́gẹ́ bí ìròyìn ń ṣe ń lọ ó náà ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń ṣe sìmẹ́ǹtì wọ́n ń ṣe blọ́ọ̀kù ní ìta lóde báyìí oníṣẹ́ mọ̀ yìí pé iye sìmẹ́ǹtì tó kí wọ́n lò fún ìwọ̀n yanrìn kan ó ní wọ́n mọ̀ dọ́gbọ́n sí ni bẹ́ẹ̀ náà sì ni ọ̀gbẹ̀lẹ́gbẹ̀ àwọn bíríkìlà ó ń tọ́ ajẹ́ pé pọ̀npọ́n méjìlá lọ́ọ́ kí wọ́n lò fún àpò sìmẹ́ǹtì ah. kan ó ní ẹ̀rí pọ̀npọ́n bíi ọgbọ̀n àbí bíi ogójì ni wọ́n rù dálẹ̀ dúró fi sìmẹ́ǹtì kan wọ́n fi gbé e lẹ́nu ah. sókè ó ní gbogbo eléyìí ewu ìlólúgọ fún ọmọ orílẹ̀-èdè nàìjíríà ibo láwà bá yàrá já lórí èyí o torí pé àbújá wọn ní kò sí lọ́rùn ọ̀pẹ o tá a bá rí ọkọ̀ àdékòó hmm. wọn ní ẹ̀jẹ̀ lè po kẹ̀kẹ́ owó ní kẹ̀kẹ́ yìí rere hmm. sèmẹ́ǹtì bọ́wọ́ ọ̀bá ti tó sálọ mọ́ lo eru láti fi máa kọ́lé ni ọ̀rọ̀ rẹ o ètí wọ́n kọ́nú òwe ìròyìn láàárọ̀ tò nínú o. tọ ọlọ́run ọlọ́run ṣàmọ ṣàánú èèyàn ni tọ ọ̀rọ̀ nàìjíríà ó ti ń pè fún ká fẹsẹ̀ létọ̀ àbẹ̀wò ní spiritual help. àìsẹ̀ lé ni. ẹsẹ̀ lé ni ìránṣẹ́ ọlọ́run ló máa sọ. àwọn àgbàgbà ní sábà sọ báwọn kan báwọn. ìránṣẹ́ ọlọ́run olùṣọ́àgùntàn ló sọ ilé o. wọn lájẹ pé àgbàlagbà olùṣọ́àgùntàn ni. bẹ́ẹ̀ ni àgbà kan yanyan bàbá adébóyè spiritual. àwọn àgbà náà wọ́n lè sọ̀rọ̀ ẹ̀. bá a ṣe tu ní ká fẹsẹ̀ létọ̀ òní ìsẹ́ ẹlòmíì ò ti ní à ṣe kì í mọ̀ ṣe. gbogbo ẹ̀ lọ́rọ̀ mọ́ ọ̀gbọ́n mi tí wọ́n bá sọ pé ẹ lo spiritual kìnnìkan gbogbo ẹ̀ lọ́rọ̀ mọ́ bẹ́ẹ̀ni. bàbá o <laughs> all right ẹ jẹ́ àfòyé ròyìn bàbá adébóyè ti sọ̀rọ̀ ìrànwọ́ àtòkè la nílò báyìí o mhm. torí pé ọ̀rọ̀ nàìjíríà ó ti kọjá ojú lásán. ọ̀fọ̀gbọ́n tù. mi gbọ́. ọ̀fọ̀gbọ́n tù hmm, kó lè bá ilé yan wọlé. ìrànwọ́ àtòkè bó jẹ́ pé bàbá wòlíì lọ sọ̀rọ̀ báyìí pé ẹlẹ́bùn ò bọ́ná sọ̀rọ̀ nítorí àfẹ́lẹ́ táyì pé ẹlẹ́bọ̀ ló sọ pé a fẹsẹ̀ lé tọ́ ni o <laughs> ẹ sọ pé a ah, ẹ <laughs> mọ́ gbàgbé ìpìlẹ̀ ní tí bàbá yóò sọ. wọ́n tọ́ lọ́ọ́ fi yọ̀ǹda ẹwà èdè yorùbá fún aná ni hmm. káfí lágbèkalẹ̀ tó bá tó bá yóò gbé fọkọ̀ kan mú ọlọ́run ló ní orí bẹ́ẹ̀. bàbá adébóyè ní sọ̀rọ̀ báyìí o bàbá ní nàìjíríà need spiritual help láti yanjú àwọn wàhálà wàhálà wàhálà eléyìí tí ń bá nàìjíríà yìí all right ẹni tí í ṣe alábòjútó gbogbogbò fún ìjọ ìràpadà Kristi ní orílẹ̀-èdè Nàìjíríà RCCG olùṣọ́ àgùntàn Enoch Adébóyè àwọn ni wọ́n ti sọ̀rọ̀ pé Nàìjíríà nílò ìrànwọ́ àtòkè pàápàá urgent spiritual help bá a ṣe wà yìí torí pé àwa ó máa béèrè pé àwa ó gbé ojú wa sórí òkè wọn ni níbo ni ìrànlọ́wọ́ wa yóò ti wá ìrànwọ́ wa yóò sì tọwọ́ olúwa wa a nílò olúwa nínú ayé wa àti àwùjọ wa àtètò òṣèjọba wa àti ọrọ̀ ajé wa jù tàtẹ̀yìn wa lọ bàbá adébóyè ló sọ̀rọ̀ ìwé ìròyìn lọ́kọ́ bẹ́ẹ̀ náà ni mo ṣe ń kà bí wọ́n ṣe kọ́ yìí bàbá ní ọ̀rọ̀ tí mẹ́lẹ̀ yìí ó ti kọjá ojú lásán o onítorí pé bá a bá ń fi ojú lásán wò ó àfàìmọ̀ kí nǹkan mọ̀ lọ yan ju bó ṣe wà é lọ ìlú Kaduna olú ìlú ìpínlẹ̀ Kaduna kan náà òun náà ni bàbá ti sọ̀rọ̀ lópin ọ̀sẹ̀ eléyìí tá a lò tọ́ lọ́n lásìkò tí bàbá ṣàbẹ̀wò sí gómìnà Kaduna lásìkò yìí Ọbásanjọ́ bàbá ni wọ́n yọjú sí gómìnà yìí ní ilé agbára tí gómìnà náà sì gba bàbá Adébóyè ní àlejò nígbà tí gómìnà kí bàbá káàbọ̀ tán táwọn ìsọmọgbé rẹ̀ náà tí wọ́n sì bá kí ìránṣẹ́ ọlọ́run alààyè káàbọ̀ bàbá adébóyè tẹnubọ̀rọ̀ wọ́n ní ẹ wo gómìnà mo wá sí kaduna yìnyín bíi ọdún méjì sẹ́yìn n tó sì ṣẹlẹ̀ lọ́dún náà lọ́hùn ni pé wọ́n jí àwọn èèyàn wa kan nínú iṣẹ́ olúwa wọ́n jí wọn gbé mo sì wá ṣàbẹ̀wò sí gómìnà tẹ́lẹ̀ láti wá fi àdúrà ran àwọn tí wọ́n jí gbé àti mọ̀lẹ́bí wọn lọ́wọ́ àmọ́ ìyanu ṣẹlẹ̀ olúwa ọba tí ń gbọ́ àdúrà ó gbọ́ àdúrà àwọn karambani tó jí wọn gbé ọ̀nà ìyanu ni wọ́n padà yọ̀ǹda àwọn tí wọ́n jí gbé lọ́dún náà lọ́hùn lẹ́yìn ọdún méjì èmi tún rè ó ní Kaduna lẹ́ẹ̀kan sí i bàbá Adébóyè ní abẹ́ẹ̀rí ń bá ìbí àmọ́ lásìkò yìí mo wá sọ èyí tí ń jẹ́ òkodoro ọ̀rọ̀ fún gómìnà Ọba Sanni Kaduna náà ni kí n sì bá wọn kẹ́dùn oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ gbàgbós lọ́tún lọ́sì àmọ́ ṣe rí gbogbo ìkẹ́dùn yìí nìkan ò ní ràn án bí kò ṣe wípé kí a padà sọ́dọ̀ elédùà ká lọ bá a sọ̀rọ̀ kọ́ran ìrànwọ́ àtọ̀run àti òye àti ọ̀run kọ́ran sí wa ká fi tó gbogbo bí gbogbo ẹ̀ ṣe ń ṣe lọ́bọ̀lọ́bọ̀ mọ́ra wọn yìí ká fi ṣàtúntò rẹ o wọ́n ń jínigbé pamọ́ wọ́n ń béèrè fowó ìdígunjalè ìjínigbé ṣètùtù ọ̀la ọrọ̀ ajé ti dẹ̀gbẹ́ àgbẹ̀ ò padà sóko ebi ń para alẹ́ para oko ní nàìjíríà ẹja kó gbogbo eléyìí pọ̀ àwa máa béèrè pé sáwọn tí ń bẹ nídìí ìṣèjọba ṣé kò yé wọn sí mọ́ ni wọ́n kúkú ń gbìyànjú wọ́n ń gbìyànjú tí ẹ̀dá lè gbà normally speaking omi ti pọ̀jù hmm. ọkà wọn lọ ni o ah, kì í kúkú ṣe gbogbo wọn náà làápè ní aláìmọ̀ntọ́kàn nídìí hmm. ìjọba wọ́n gbìyànjú ìyànjú wọn ò yọ ni ńgbà tí wàá gbéjàgbá tá a gbé jogbo tí ọ̀padà rán ẹjẹ́ afẹsẹ̀ ẹlẹ́tọ̀ọ́ nílànà káwárànwọ́ látòkè ìrànwọ́ olódùmarè òun náà ni à ń retí báyìí tá a sì nílò báyìí bí bẹ́ẹ̀ kọ́ bàbá ń ba lọ báyìí àfàìmọ̀ kí kí what ìròyìn yẹn ó ṣẹ́kù sójú ìwé kẹrìndínlógún Vanguard tó rọ̀ yìí. all right ìrànlọ́wọ́ látọ̀run ètò òwì náà ni ìròyìn ilé náà ń ló tún jẹ mọ́ ọ. wọ́n ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà èyí tí wọ́n nílò oògùn láti tọ́jú àìsàn ìtọ̀ ṣúgà tàbí àtọ̀gbẹ àti ẹ̀jẹ̀ ríru wọ́n ní ojú ọlọ́run lókù tí wọ́n ń wò báyìí o ọ̀pọ̀lọpọ̀ ló ti kúnlẹ̀ tí wọ́n ń ka sáàmù ibo nìrànlọ́wọ́ mi ó ti wá lọ́gbẹ̀nu gbogbo wọn o ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn èèyàn tí wọ́n ní àìsàn àtọ̀gbẹ tàbí ìtọ̀ ṣúgà lára pẹ̀lú àwọn èèyàn tí ó ní àìsàn ìfúnpá gíga wọn ni náà ni wọ́n ti dojú àdúrà kọ ọlọ́run ọba òkè báyìí wípé ọlọ́run ọwọ́ rẹ ló kù o tí àmọ́ wọn fi ohun gbogbo lé lọ́wọ́ báyìí torí wípé àìsàn tí ń bá wọn fínra kò sí nǹkan míì táwọn fẹ́ ṣe ju pé káwọn orógùn káwọn ó lò sí kí ara wọn kó lè bá a yá wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn míì bẹ́ẹ̀ tí ò lè sọ̀rọ̀ síta wọ́n ní ọ̀dọ̀ alágbo lókù ti ẹgbẹ̀lẹ́gbẹ̀ wọn tí wọ́n gbà lọ báyìí o láti máa yọ ọmú bóyá wọn á rí ìgbàlà ní ọ̀dọ̀ ọlọ́run náà bákan náà ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn èèyàn tó jẹ́ aláìsàn wọ̀nyí ni wọ́n sọ̀rọ̀ pẹ̀lú àjọ orísun ròyìn orílẹ̀-èdè nàìjíríà news agency of nigeria ní ìlú èkó gẹ́gẹ́ bí wọ́n ṣe wí wọ́n níbi tí owó tí wọ́n fi ń ra ọ̀gùn tó gbẹnu sókè dé báyìí lórílẹ̀-èdè wa ní nàìjíríà ó lè jẹ́ kí nǹkan jẹjú pọ̀ dé pé ó lè fẹ́ máa la ẹ̀mí lọ ẹnìkan ti ṣe ẹni ọgọ́ta ọdún ó lé méjì tí ó ti ṣiṣẹ́ fẹ̀yìntì arábìnrin agnes adenike ló sọ wípé ṣe rí àìsàn ìtọ̀ ṣúgà èyí tí òun ní ní ara ó ní ọlọ́run ọba nìkan lókù tóun ń ké sí o ó nítorí pé ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn nǹkan tóun lò báyìí ó ní agbára ọ̀kà mọ́ ó ní kọ́nà ọba kó ṣàánú òun ni nígbà tó ń bẹ̀rẹ̀ ìtọ́jú ara òun ní nǹkan bíi ọdún méjì sẹ́yìn ó ní oògùn kan tóun lò tí wọ́n dakọ̀ sínú ìwé ìròyìn ó ní bíi ẹgbẹ̀rún méjì ni òun rò ó páálí kan báyìí ó ní àmọ́ báyìí ẹgbẹ̀rún mọ́kànlá ó tún lé pẹ́tẹ́pẹ́tẹ́ òun náà ni ó ní kan pé eight hundred naira lòún rà ọ́ báyìí tó ń bá dórí igbá three thousand five hundred òun náà sì ni kódà ó sọ ìyókù náà tilẹ̀ tó tún kún ni ó ní àmọ́ bẹ́ẹ̀ bá wà wò owó fẹ̀yìntì tó ń gbà lóṣooṣù twenty seven thousand naira ibo là á bá yàrá èyí já ní ti arábìnrin ìtọ́sọ̀ fún àwọn oníròyìn bákan náà ọ̀gbẹ́ni Isaiah Ezekiah tó náà jẹ́ olókoòwò ó ṣe àlàyé wípé òun ti ń bá yí tipẹ́tipẹ́ àìsàn ìtọ̀ ṣúgà yìí àti ìfúnpá gíga ó ní àmọ́ ó mọ̀ wípé ọlọ́run kúkú ń bẹ láàyè náà ni òun sì ń wò báyìí torí pé gbogbo àwọn oògùn tí àwọn ń rà wọ́n ní agbára ọ̀ka láti rà mọ́ o nígbà tí àwọn oníròyìn news agency of Nigeria náà tí wọ́n ya bọ́ sí ìgboro wọ́n ní àwọn kan wọ́n fi ìdí rẹ̀ múlẹ̀ fún wọn yìí pé ṣáà rí i kò sọgbọ́n téèyàn fẹ́ lò ọ̀nà ìbílẹ̀ ọ̀nà tí àwọn babaláwa ìlókù o bíi ká ṣe àgbo ewé àti egbò ìlókù tí ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn èèyàn tí wọ́n dojúkọ gẹ́gẹ́ bí wọ́n ṣe wí wọ́n nígbà tí agbára àwọn ọ̀ka láti ra àwọn oògùn tí wọ́n máa kọ́ fáwọn tọ́jú oògùn òyìnbó láti àwọn ilé ìwòsàn yìí kọ̀ wá tán wọ́n ní tí n tá bá ń jẹ léyìí tá a bá ṣàfẹ́rí rẹ̀ kí n tá ì kó náà kọ́ mọ́ ṣàfihàn arábìnrin jùmọ̀kẹ́ àjàyí ẹni àádọ́ta ọdún ló sọ pé àwọn àìsàn tá à ń dákọ̀ ọ̀nbó náà fira ó ní agbára àwọn ò tiẹ̀ gbé mọ́ ni wípé láti lọ rèé rà torí pé láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn ó lóun wá wò báyìí pé ǹjẹ́ kò débi ológun ti ṣàbáyé bákan náà ni ọmọ sórí o lọ́dọ̀ gbogbo àwọn èèyàn tí wọ́n bá oníròyìn sọ̀rọ̀ tí bẹ nínú ìwé ìròyìn ti Nigerian Tribune láàárọ̀ yìí ìròyìn tí sẹ̀rù bá àyàn ni ọlọ́run sàdákùn kó ṣàánú wa kọ́mọ̀jẹ̀ káìsàn bú kọ́mọ̀jẹ̀ ó kọlù wá o. àmì abọ́ládé farajọra ìròyìn tí ah. ọkàn mm. ń bẹnu rí ohun ẹ lọlẹ. ó mú kí omi mo mo ń yẹ̀ wò lọ́wọ́ ó wáá fẹ́ mú kí omijé ó fẹ́ lérò mm-hmm. sí ni lọ́kàn mọ́ èèyàn hmm. ṣe bí akọni náà ni mm. látàrí ìnira tí ń bá nàìjíríà lọ́wọ́ àwọn bàbá màmá tó ti ṣiṣẹ́ fẹ̀yìntì wọ́n ní oh. wọ́n ń kú lọ́wọ́wọ́ báyìí ah bẹ́ẹ̀ ni ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ní nàìjíríà ti kígbe síta pé èèmọ̀ ti dé fáwọn tó ṣiṣẹ́ fẹ̀yìntì àwọn pensioners mhm. bẹ́ẹ̀ lẹ́nu go yíyún ni ó ti bà mí wọ́n ní àwọn èèyàn sì ń gba monthly pension four fifty naira àwọn kan sì sọ pé rárá wọn ní kò rí bẹ́ẹ̀ irọ́ ni wọn ní kò rí bẹ́ẹ̀ irọ́ ṣé làwọn ń gbà. olè mo wá ń wá mm. wò pé ah, ọlọ́run ọlọ́run ni ó ṣàánú ọ. bóyá máa ń gba four fifty naira èmi ọmọ tí ó fi ra kò jẹ́njẹ àárọ̀ ẹ̀yọ kan. nínú nàìjíríà ò ní ọ̀dà ẹ̀jẹ̀ mo ní mọ́ ń bẹ ẹ̀yìn ẹ mọ́ gbàgbọ́ pé èèyàn làwa náà o tá à ń ka ń gbà ọlọ́run kò ṣàánú èèyàn ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ Nigerian Union of Pensioners NUP lórílẹ̀‐èdè yìí ti ké gbàjarè pé àwọn ọmọ ẹgbẹ́ àwọn ti ń kú lọ́wọ̀ọ̀wọ́ látàrí ìnira tó bá nàìjíríà báyìí tó sì jẹ́ pé ibi tí kinní òun gbà bá àwọn ó yàtọ̀ sí tara yòókù nínú nàìjíríà o. Mm wọ́n ní lẹ́nu lọ́lọ́ yìí ó kéré tán ẹgbẹ̀rún kan àbọ̀ one thousand five hundred àwọn pensioners lẹ́mí ti jábọ́ lẹ́nu wọn nítorí ìnira suffering burúkú burúkú àti hardship ìlàlàsí ohun ìpayín keke eléyìí ti ń ṣẹlẹ̀ láwùjọ nàìjíríà lásìkò yìí ààrẹ fún ẹgbẹ́ àwọn tó ti ṣiṣẹ́ fẹ̀yìntì ní nàìjíríà ọgbẹ́ni Godwin Abumisi eléyìí tó bomi ìròyìn ọ̀hún síta láti àbújá olú ìlú ilẹ̀ wa nàìjíríà ló ṣàlàyé pé ìwádìí àwọn àti àkọọ́lẹ̀ jẹ́ kó di mímọ̀ pé ó kéré tán ẹgbẹ̀rún kan àbọ̀ one thousand five hundred ọmọ ẹgbẹ́ àwọn ni wọ́n ti sáré gbẹ̀mímì látàrí ìnira àìríjẹ àìróògùn gidi lò àìrówó ná àìrígbé ayé tó nítumọ̀ gbé torí ìnira tó bá nàìjíríà ó ní yàtọ̀ sí eléyìí o àwọn èèyàn ń sọ pé sí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì náà lè mọ pín jẹ tí ó gbẹ̀mí ró fáwọn èèyàn wọn ni ó ní ńbo la ti fẹ́ koru owó tá a mọ̀ fi pín jẹ a ní rìsọ́sìsì tá a mọ̀ fi eh, pín jẹ fáwọn èèyàn wa bàbá sì sọ létí àwọn ìjọba nàìjíríà ó ní wọ́n sọ wípé irọ́ là ń pa ó ní ìjọba nàìjíríà kò ná ní tálákà àti mẹ̀kúnnù nàìjíríà o ó ní ẹni àmọ̀rí ìbá àkú òun náà lọ̀rọ̀ wọn bàbá yìí sọ̀rọ̀ ó ní a sọ fún wọn sí wọn gbẹ́rẹ́ ìpàkọ́ pé ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé ní ìpínlẹ̀ Enugu àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì kan sì ń gba four fifty naira mi sọ pé four fifty thousand four hundred and fifty naira owó tí ò pé five hundred naira wọ́n sì ń gbà lóṣooṣù bí owó pension tí ó sì jẹ́ pé four fifty naira tí wọ́n ń gbà yìí ẹ béèrè pé ibo ni wọ́n ó tì bọ̀ kí ni wọ́n ó fi kín ìròyìn yẹn lomijé léròrò lójú ẹ̀ ní pé ọlọ́run mà gbàkóso ojú ìwé ìkẹrìndínlọ́gbọ̀n Vanguard fún tòrọ ẹ̀. àwọn òròyìn èyí tí ń bẹ nínú ìwé láàárọ̀ tòní kò sí ní tó dùn mọ́yàn nínú níbẹ̀ iná la tó ti rí eléyìí o ẹgbẹ́ àwọn tí í ṣe gíwá ilé ẹ̀kọ́ gíga yunifásitì lórílẹ̀‐èdè nàìjíríà committee of vice chancellors wọ́n ti kìlọ̀ fún ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè pé ẹ tún ń bá a bọ̀ ẹ tún ń bá a bọ̀ o wọ́n ní bí ṣe bẹ̀rẹ̀ rí o bẹ́ẹ̀ bá sì tún wa kan ògiri ẹ mọ́ dá wa lẹ́bi tá a bá tún gbé ìṣèwádé sí ẹ̀yìn náà lọ́rùn ẹgbẹ́ àwọn tí ṣe gíwá ilé ẹ̀kọ́ gíga yunifásitì yíká orílẹ̀‐èdè nàìjíríà wọ́n ti pa bí àrọwà bí àrọwà ránṣẹ́ sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí pé kí ni tiẹ̀ ń ṣèjọba tíjọba yìí fẹ́ máa mú àdéhùn tí wọ́n wá ṣe pẹ̀lú ẹnikẹ́ni ṣe pàápàá pẹ̀lú ẹgbẹ́ asuu ẹgbẹ́ asuu ló ń sọ̀rọ̀ yìí nínú ìwé ìròyìn Nigerian Tribune láàárọ̀ yìí tí a sọ pé ẹ tún bá bọ̀ ẹ fẹ́ sun akàn ògiri o ẹni tí í ṣe akọ̀wé àgbà fún ìgbìmọ̀ àwọn vice chancellor yìí ọ̀jọ̀gbọ́n Yakubu Chefu ló sọ̀rọ̀ yìí jáde nígbà tí ìwé ìròyìn Nigerian Tribune ti oníròyìn wọn tí wọ́n bá ní gbólóhùn papọ̀ lọ́jọ́ ìsinmi àná ó sọ pé ìgbìmọ̀ yìí wọ́n ní atúnbáṣe pariwo lẹ́sìn rèé nígbà tí àjọṣe àdéhùn pẹ̀lú ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà tá à ń sọ fún ọ wípé àdéhùn míì látúnṣe yìí o ẹ rí i dájú o wípé bójú bá yẹjú kóhùn ọmọ yẹ ẹ o àmọ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà wọ́n dàbí ẹ̀ pé wọ́n tún ti gbé ìṣe wọn dé ni ó ṣàlàyé wípé lọ́wọ́ lọ́wọ́ báyìí àwọn ò ní gbàgbọ́ nínú àdéhùn kankan tí ìjọba nàìjíríà tó bá báyàn ṣe ó ṣàlàyé pé ìjọba orílẹ̀-èdè nàìjíríà wọ́n èé má déhùn kankan ṣẹ̀ pàápàá àdéhùn tí wọ́n bá ní pẹ̀lú ẹgbẹ́ ASUU ó ní eléyìí náà lọ́fàá táwọn fi máa ń gùn lé ìyanṣẹ́lódì ó làwọn sì ń sọ fún ọ wípé èyí táwọn tó ń bá bọ̀ yìí bí ṣe é bẹ̀rẹ̀ òní wọn tó ń bẹ̀rẹ̀ yìí ò díẹ̀ díẹ̀ díẹ̀ tá díẹ̀ díẹ̀ ó ṣe àlàyé pé ó dẹrẹ́ lẹ́yìn òkun àlùkò lẹ́yìn ọ̀sà hmm. bójú bá yẹjú èéṣe tóun ìjọba nàìjíríà tí sábà máa yẹ̀nà wọ́n gbà bá fi rí oṣù péréte sígbà tá a wà yìí àdéhùn táwọn ṣe lọ́dún tó kọjá onóòtú ọdún kan báyìí hmm. hmm. o. òjò tó dàpọ̀ mọ́ àti kùrukùru tó bojú ọjọ́ jẹ́ ló fa bàálù eléyìí tí ó já lamẹ́ríkà tí ó sì gbẹ̀mí ẹni tí í ṣe alábòjútó gbogbogbò fún ilé ìfowópamọ́ access wigwe ògúnbànjọ àtàwọn míì tẹ́mi wọn bọ́ sí ìròyìn yẹn eléyìí tó lùgbòrò pa lópin ọ̀sẹ̀ tá a lò tán òun náà ní wípé kówé mọ̀ tún ké kọmọ ha ah ó mà ṣe o èyí àtàwọn ìròyìn míì òun náà láṣìkàṣe tí gbọ̀nyìn à ń lọ sí ojú ọjà pa bá sì padà dé àyìn náà lẹ́ẹ̀ padà bá wa ńlẹ́ mbẹ́hùn. ajá balẹ̀. ajá balẹ̀. pàtàkì lọ́jọ́ ìbílẹ̀ ọjọ́ pàtàkì mà ní adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba fún ọjọ́ ìbí àádọ́rùn ọdún gbogbo àwọn àlùfáà àti àwọn ọmọ ìjọ ìjọ àgbàlá Daniel lágbàáyé ń fi tùdùnnú tùdùnnú kí olùdásílẹ̀ àti wòlíì ìjọ àgbàlá Daniel lágbàáyé Archbishop Dr. Dorcas Iyanbọ́lá Ọláníyì fún ti àyájọ́ ọjọ́ bíi àádọ́rùn ọdún lókè èèpẹ̀ wọ́n ṣàdúrà wípé kọ́lọ́run jẹ́ kẹ́ ẹ ṣe púpọ̀ ọdún láyé pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìbùkún ọlá àlàáfíà àti ayọ̀ lórúkọ Jésù wọ́n tún ṣàdúrà wípé ìwàláàyè ọlọ́run kò ní fi yín sílẹ̀ lọ́jọ́ ayé yín gbogbo ìkéde yìí wá láti ọ̀dọ̀ gbogbo àwọn ìránṣẹ́ ọlọ́run àwọn bàbá ìjọ àti àwọn ìyá ìjọ. happy birthday wa ọkẹ́jà nu ni. nkẹ́jà sí ọbẹ̀ jáde ni ah, búrẹ́dì abẹ́jáde lọ ń jẹ <laughs> abajọ tó fi ń dán. ọ kàkọ́lé rẹ̀ ni fortune bites for sunday bread inú. <laughs> wo bí ẹ ti pákéjì rẹ̀ gan-an hmm. ìmọ̀ gbélé ìlọlẹ́ ni o. ń gbé <laughs> ìwọ náà jẹun tó dáa pẹ̀lú búrẹ́dì fọ́túnẹ̀tì tá a ṣe lóríṣiríṣi bíi fortune special bread tá a ṣe pẹ̀lẹ́ sọ̀dọ́lọ́kun òjọ̀ kan tó fi mọ́ fortunate jumbo fortunate cluster pabambari ẹni tí fortune bite bọ́ sàndé bread ìtọ́bẹ́jáde bó ṣe ń jẹ èyíkéyìí búrẹ́dì fọ́túnẹ̀tì lọ́mọ jẹmọ̀kẹ́ adùn mílíìkì ẹyin àti bọ́tà lọ́nà fún rẹ àyíká tó tó mọ́ tótó la ti ń pèsè búrẹ́dì fọ́túnẹ́tì jáde kò sì léròjà búrómẹ́tì kankan nú electric stainless oven ló ń bèkì ẹ̀ tó ń bọ̀ sínú ọ̀rá olùléeṣẹ́ fortunate bread ló wà ní nine òpópónà tìjàní adéjúmọ̀ lẹ́gbẹ̀ẹ́ niger river basin road ìlọrin nípínlẹ̀ kwara àti lẹ́yìn arch camp olódó ìbàdàn wọ́n tún wà lóńdó road àkúrẹ́ àti ní dagbolu ìkírun road òṣogbo zero eight zero three three seven eight one two two six fortunate bread ní kò máa béèrè fún ní gbogbo ìgbà ọlọ́run ọláyẹmí ọmọ ilẹ̀ dúbàrè ó tún ń bọ̀ nìbàdàn pẹ̀lú agbára ìyanu. àpòsù ọláyẹmí ọmọ ẹlẹ́dùnmọ́rin nọ́mbà wán tó máa wọlé ìbàdàn lákọ̀tù látọ̀rí ọkẹ́ ibùdó jésù gbogbo ẹ̀yìn ara àtọ́lùgbẹ́ ìjókòdó àti gbogbo agbègbè ẹ̀yìn lẹ́rẹ́ ìyanu yìí kan pẹ̀lú ìsọjí fathers great holy gods revival and miracle ọlọ́jọ́ mẹ́rin gbáko tá a gbàgbọ́ let there be light ọjọ́ tuesday february twenty títí di thursday láàrin ìrọ̀lẹ́ sí aago mẹ́jọ àṣálẹ́ lọ́jọ́ kọ̀ọ̀kan friday february twenty three night of evidence àṣálẹ́ ìfihàn rí látàgbọ́ mẹ́wàá àṣálẹ́ níbi tí ìmọ̀lẹ́ àṣẹ ìyanu yóò ti bá a ṣiṣẹ́ agbára nínú ayé oníkojúkọ ènìyàn ní gbàgede pápá ìṣeré home for handicap children feed níkọjá wa head office tó wà ní ìjókòó àgbẹ̀tẹ̀ poli road nìbàdàn ìwọ́dẹ̀ wàá pàdé ọlọ́rin gbọ́láyẹmí ọmọ ẹlẹ́dùnmọ́rin number one ọkọ̀ fẹ́ máa wà àwọn ibi wọ̀nyí. miracle city ladojukọ liberty stadium òkè àdó gbàdàn givers house àkọọ́tìlọ̀ odò ọ̀nà àpáta tí ẹ lọ yẹ sínú mọ́nàtọ̀ ẹ̀yẹ ti lálùpẹ̀rù mú lórí fídì tọkọtaya zero nine zero forty five forty five fifty two eighty six the same jesus. tó bá rìn lọ́kùnkùn kò lè àfọ́jú ni. gbogbo ẹ̀yin ìyẹn wá nílùú ìbàdàn àti gbogbo ìlú tó yí ìlú ìbàdàn pọ̀. charity pay eye care foundation ló rán mi sí yín. wípé nínú gbogbo ẹ̀yà rẹ̀ dá. pàtàkì lójú jẹ́. èyí ló mú àjọ charity pay eye care foundation. máa pe gbogbo ẹ̀yin tó bá ní àdójúkọ àti ìpènijà. nípa ojú láti darapọ̀ mẹ́ ètò àyẹ̀wò ojú. eléyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́. ẹ ti ń béèrè fún. gbogbo ẹni tó bá ní àdójúkọ tàbí ìpènijà nípa ojú. ẹ darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú yìí. pẹ̀lú one thousand naira péré owó káàdì. reading glasses wà nílẹ̀ rẹpẹtẹ. fún gbogbo ẹni tó nílò rẹ̀ lọ́fẹ̀ẹ́ ọ̀fẹ́ tún ní àyẹ̀wò. fún gbogbo ẹni tó fẹ́ jẹ àǹfààní àyẹ̀wò. àti ìtọ́jú ojú yìí. fún ìrọ̀rùn gbogbo olùkópa. ó yẹ ẹ máa bọ̀ ní. nọ́mbà ninety four opposite unity bank penny constant building ìyànàgbẹ́lẹ̀ bus stop nítòsí olówó tí fowó ṣàánú shopping complex ìwó ròdù nìbàdàn. bẹ̀rẹ̀ látago mẹ́sàn-án àárọ̀ dé aago mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́. kúrẹ́rì àlàyé ẹ pé zero nine zero five triple four eight four four four lẹ́ẹ̀kan sí zero nine zero five triple four eight four four four ojú wa kò ní ìrẹ́lẹ́dẹ̀ wá o ìgbésẹ̀ làmí ẹ̀ àṣì ẹni tí ọlọ́run bá pè ránṣẹ́ tó jẹ́ iṣẹ́ ọlọ́run pẹ̀lú ìmánì ó yẹ ká kírú ẹni bẹ́ẹ̀ kókó oríire. ewu abúnyámi nù wọ́n ládùúgbò aláàpẹ̀tẹ̀ ti pé ọdún méjìlélọ́gbọ̀n báyìí tí sẹ́wù bíríàmínú ọ̀làdúrà ti ń jẹ́ iṣẹ́ tí àláàrán láì bá sẹ́tọ̀n dòwò pọ̀ alihamudulilayi àjọ̀dún ọdún yìí a ti bẹ̀rẹ̀ wáàsí níta gbangba káàkiri nígboro ìbàdàn àkànṣe àdúrà sì ti ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí ilẹ̀ wọn tó wà lápẹtẹ ọjọ́ mẹ́ta gbáko ìlàfi ṣe àṣekágbá àjọ̀dún yìí on the fifteen sixteen àti seventeen oṣù yìí ní orí ilẹ̀ sẹ́wù bíríàmínú ọ̀làdúrà tó wà lójú ọ̀nà mọ́níyà sílùú sẹ́yìn tó o gbogbo ayé rẹ̀ ọkàn máa sẹ́ni pọ̀. àgàn ọ̀rọ̀ ọmọ gbẹjọ́ aláàárẹ̀ ó sàn ń bọ́ ọ bá ti dé mọ́níyà ọkọ̀ tí ń lọ jẹ́gẹ́jì ní ọwọ́ ó ti kan ọlá praying ground lọ́wọ́ ọ̀tún ọkọ̀ ọ̀fẹ́ wà ó láti mọ́níyà tọ́lá àdúrà ti kó kalẹ̀. pé zero eight zero thirty three seventy six twenty forty nine ṣé òbí lámínú ọlá àdúrà àṣeyé sàmọ́dún o a tún ti gbede o. ẹ bá wa ra o. tí pọ́ǹpì ló gbede o. ẹ wá bá wa ra o. <laughs> àní àní ò sí mbẹ̀. ó ti fojú hàn gbangbangba wípé tí pọ́ǹpì concept lónílẹ̀ ìfọkànbalẹ̀. àwa nìkan la ń talẹ̀ tán fáwọn èèyàn búlọ́ọ̀kù fáwọn èèyàn símẹ́ǹtì kílé kíkọ́ ò lè yá. gbogbo èèyàn ló ń jẹ́rìí sí tí wọ́n ń kan sára sí wa. ọlọ́run ló falùbáríkà sí fáwa nílé iṣẹ́ tí pọ́ǹpì concept. wọ́n kì í pẹni tó kọ́lé ní house lord landlord ni o. torí pẹni tó ralẹ̀ ló ń kọ́lé. ọdún yìí ò gbọ́dọ̀ yẹ. ìwọ náà máa di landlord. ìgbésẹ̀ ọlọ́gbọ́n ni kò gbé o. ilẹ̀ tí pọ́ǹpì plọ̀tì kan ní mọ́níyà phase one ètò wà lájì àtẹlẹ́ ètò wà lágùn nine hundred thousand naira péré ni tí mọ́níyà phase two ní one million naira péré. ẹ tètè máa bọ̀ báyìí lọ́fíìsì tí pọ́ǹpì tó wà nọmba twelve arẹ́tẹ̀dù street ààrẹ avenue new bodijà ìbàdàn tẹlifon zero nine one five two two two two two zero five. àti kórede àti kórewa àmúrewa ṣe máa ṣe nìyẹn tí pọ́ǹpì ló ṣe bẹ́ẹ̀. tí pọ́ǹpì concepts developer that cares. Bye-bye. ẹ tún jẹ́ kájọ pàdé ọlọ́run nínú ayé wòlíì àgbáyé ni prophet ezekiah olúbóyè ọládèjì jp general evangelist cac worldwide níbi àkànṣe ìpàdé àdúrà olóṣooṣù yẹn tí jésù oníṣẹ́ ìyanu ti máa ń dá gbogbo oníkòjìpẹ̀dá lóhùn òru ìdáhùn àdúrà night of answer prayer tóṣù yìí tún máa lágbára níjọ christ apostolic church canaan land ìlúpéjú estate àkóbọ̀ ìbàdàn ẹ ti mọ̀ pé gbogbo tuesday kejìkejì lóṣooṣù ló máa ń tuesday tó ń bọ̀ yìí aago mọ́kànlá alẹ́ títí di àfẹ́júmọ́ ọjọ́ kejìlá ó tún fi gbàdúrà pastor david ọlájídé ds àkóbọ̀ àti ọ̀pọ̀ àwọn olórin ẹ̀mí olókìkí tààjọ máa ń fi orin fa ọwọ́ ọlọ́run sọ̀kalẹ̀ prophet and evangelist ezekiah olúbóyè ọládèjì jp general evangelist cac worldwide bàbá máa wà ń bẹ̀ láti gbàdúrà fún wa àti fún counseling ìgbàlà ìwòsàn tó ń ti dáǹdè àti ìtúsílẹ̀ ó dájú fún gbogbo oníkòjìpọ̀ ẹ̀dá tabatijọ́ wà níbi àkànṣe ìpàdé àdúrà òru ìdáwàdúrà lálẹ́ tuesday tó ń bọ̀ láago mọ́kànlá alẹ́ títí di àfẹ̀jùmọ́ ọjọ́ kejì cac canaan land ìlúpéjú estate àkóbọ̀ ìbàdàn testimony mi àti ẹ̀dájú lórúkọ jésù àdúrà ni kò máa bọ̀ For over two decades, Orita Mefa Baptist Model School, OBMS, Ibadan, the fifth best private school recognized by the federal government of Nigeria in 2022, is a co-educational day and boarding school where excellent students are produced with sound spiritual and moral principles. OBMS has produced overall best students in WAEC examination. OBMS is currently accepting applications for admission into Jesus Wan for 2024-2025 academic session. Entrance examination comes up on Saturday, 6th April at 8 a.m. in all OBMS campuses at Total Garden, Ring Road, and Akobo. Admission forms can be obtained at OBMS campuses or online at oritamefabaptistschools.com slash OBMS slash php. For inquiries, call 0903 000 1970 or 0803 343 0011. OBMS. Excellence through integrity. Christ Apostolic Church World Evangelistic Outreach gbẹdẹ. ìsọjí ọdọọdún twenty twenty four tí a pè àkọlé rẹ̀ ní agbára tí kò ní àfiwé Éfésù oríkìíní ẹsẹ̀ kọkàndínlógún bẹ̀rẹ̀ láti Monday ọjọ́ kẹtàdínlógún di ọjọ́ kẹtàlélógún oṣù kejì ọdún twenty twenty four àkànṣe àdúrà òwúrọ̀ aago mẹ́sàn-án sí méjìlá ọ̀sán àkànṣe àdúrà ọ̀sán aago mẹ́rin sí méjì àṣálẹ́ ìpàdé iná mímọ́ fún àwọn ìránṣẹ́ Ọlọ́run àti òṣìṣẹ́ ọjọ́ kẹrìndínlógún bẹ̀rẹ̀ láti aago mẹ́jọ òwúrọ̀ sí aago méjìlá mẹ́sàn-án àṣálẹ́ di òwúrọ̀ ní orí òkè babalọ́lá odò wa ní ìpínlẹ̀ kwara àwọn akọrin àmì evangelist j adélakùn ayẹwa international lady evangelist bọ́lá rẹ̀ sade taiwo bọ́lá discovery títí ààrẹ tolú adélẹ́gàn àti akọrin àpapọ̀ ẹkùn fàjídé níbi tí bàbá wa wòlíì ezekiah olúbọyọ ládèjì ajíire àgbà fún ìjọ àpọ́sẹ́lì ti kristi ní nàìjíríà àti lókè òkun yóò máa tipasẹ̀ mímọ́ ọlọ́run fi ọ̀rọ̀ ọlọ́run tí ogun ayé rẹ̀ nídìí olùṣọ́ àgùntàn ẹ̀sùn ọ̀ládẹ́rẹ́ ààrẹ cs ní nàìjíríà àti lókè òkun jésù kristi ni olúwa. kábíyèsí o. orí tí yóò dàdé inú agogodẹ ní ti wà ọrùn tí yóò lé jìgbàrà lẹ̀kẹ̀ inú agogodẹ náà ni yóò ti wà èyí ló mú kíjọba ìpínlẹ̀ ọ̀yọ́ lábẹ́ àkóso gómìnà ṣèyí mákindé fi ń kéde ètò gbígba ọ̀pá àṣẹ ti ọba ẹnjìníà bashir ọlálẹ́kan abíóyè ṣìyẹn bọ́lá kẹrin gẹ́gẹ́ bí onígbẹ̀tì tìlú ìgbẹ́tì. kábíyèsí o gómìnà ṣèyí mákindé ni yóò gbé ọ̀pá àṣẹ fún onígbẹ́tì tìlú ìgbẹ́tì ọba bashir ọlálẹ́kan abíóyè ṣiyànbọ́lá kẹrin ìyẹn lọ́jọ́ ajé ọjọ́ kejìlá oṣù kejì ọdún twenty twenty four ní gbàgede iléèwé umca ògúnbọ̀dé memorial grammar school nílùú ìgbẹ́tì ní dédé aago mẹ́wàá òwúrọ̀ gbogbo ọmọ bíbí ìlú ìgbẹ́tì nílé lóko àti lẹ́yìn odi ẹ máa kú oríire ọba tuntun kábíyèsí ọba bashir ọlálẹ́kan abíóyè ṣiyànbọ́lá kẹrin kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ kí ìrùkẹ̀rẹ̀ kó di òkèrè kí ẹ ṣe ọba kí ó jẹ oko pẹ́ ìgbà yín yóò tu ìlú ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ló kéde. ìránṣẹ́ pásítọ̀ iná fọlọ́ṣẹ́ bàbá fi kà sínú. ẹ kí ló dé. jẹ̀dí ni o. jẹ̀dí kẹ̀ níwájú báṣkìọ́ jẹ̀dí. kí ló pè. báṣkìọ́ jẹ̀dí. báṣkìọ́ jẹ̀dí. ẹ ó dáa tó bá rí bẹ́ẹ̀. màá fi báṣkìọ́ jẹ̀dí oníyẹ̀fun lọ iṣẹ́ sí yín. bàbá fi kà àní ẹyẹ dún bí ẹran. ẹ tó bá fi báṣkìọ́ jẹ̀dí rẹ sẹ́mẹ̀ẹ́dún bẹ́ẹ̀ ni o. Ah, báṣkìọ́ jẹ̀dí kọjá bẹ́ẹ̀ o ọ̀pẹ́ yìí mi dúró mi wá ló àfi bẹ́ẹ̀ kó ṣòro ah, báwa dẹ̀ ṣe. Báṣkìọ́ jẹ̀dí àjẹbí Trado Medical Company Limited ló ń ṣe. Ó wà ní oníyẹ̀fún. Bẹ́ẹ̀ ló wà ní gbogbo ilé ìtajà oògùn. Láti jẹ́ alágbàtà ẹ zero nine one five four three nine nine nine nine three tàbí zero eight zero twenty six twenty six sixty eight twenty six. Báṣkìọ́ jẹ̀dí ọkọ̀ jẹ̀dí ọkọ̀ jẹ̀dí ọkọ̀ jẹ̀dí. Àjààbalẹ̀. àwọn tí wọ́n dá okòwò sílẹ̀ báyìí bá a ṣe ń sọ̀rọ̀ yìí gàdàgbà gàdàgbà ni ìròyìn wọn jáde sí ìta gbangba Vanguard fún tòní o ẹ káàbọ̀ padà sórí àjà àbálẹ̀ lẹ́yìn tá a ti lọ rèé tajà o ìkànnì aláràgbà ìdá one oh five point nine FM aago mẹ́wàá kù ogún ìṣẹ́jú ọ̀yá ẹ̀yà máa já ìyókù lé ń lọ àwọn tí wọ́n jẹ́ olókoòwò nílẹ̀ yìí wọ́n ti kígbe pé pẹ̀lú bówó gbogbo nǹkan ṣe gbówó lórí báyìí ha ha ha ha ńṣe làwọn ń yáwó fi ṣokòwò ní ìsìn loan ni àwọn gbẹ́kẹ̀lé láti máa fi ṣokòwò bí bẹ́ẹ̀ kọ́ kò sówó kò sówó ẹ jẹ́ máa lọ sí ojú ìwé ìkẹtàdínlọ́gbọ̀n page twenty seven ìwé ìròyìn Vanguard fún ti òórọ̀ òní níbi tí wọ́n kọ ìròyìn yẹn gangan sí wọ́n ní àfàìmọ̀ kí nǹkan má tún lórí ju àwọn nǹkan tá à ń rà o kọ́ má tún lórí ju bó ṣe wà lọ́wọ́ ìlọ torí pé ọ̀pọ̀ àwọn onílé tí wọ́n ń dá lè iṣẹ́ sílẹ̀ àtàwọn olókoòwò àtòkòòwò mọ́nbẹ́mọ́nbẹ́ ni o àtòkòòwò aládàńlá ni o wọ́n ní owó ìyá ni wọ́n fi ń gbéra báyìí bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ wọ́n ní owó tí wọ́n lọ rè ń gbà ní báǹkì wọ́n ní èlé orí ẹ̀ wọ́n ní ó ti á tún gọ̀ǹtì ọ débi pé ó fẹ́ fa àwọn lápò ya ṣó o sì mọ̀ pé orí àwọn oníbàárà náà ni wọ́n ó ti bọ̀ ìròyìn yẹn ni pé nǹkan máa de o. aráàlú ni ó forí kó o ẹ̀yin tẹ̀ ra nǹkan ni. ẹ̀yin etí ẹ̀ rà. ẹ àwọn náà máa ń ra. ok báyìí ẹ báyìí. àbí báárà lẹ́yìn ṣe ni. irọ́ àwọn náà máa ń ra. nígbà tí èsì bá bí ala ló bẹ ọjà yìí náà làjọ ń ná. àwa náà rà ẹ̀wọ̀n àwọn rà. ọ̀dà sọ́kàrò ni mo tiẹ̀ mo mo oore lórí ni. iye ti lọ ah, ṣáà mo fi dẹ́rù bara ọmọ pé ní ìsìn ọ̀pọ̀ àwọn nǹkan tá a mọ̀ ń kà ráìsì kan ti gbowó lórí mo wá rí wípé kíní yẹn kò dáa fún ẹ̀yìn àwa èèyàn aráàlú ibi tí àwa ní máa padà bọ́ sí. Hmm. sórí fàpẹ̀rẹ̀ nísìn bóyá ráìsì àsàtẹ̀ àbàtẹ̀ alẹ́ àná bóyá àpò ráìsì kan sixty five bí wọ́n bá ti á gbé jáde nínú ìròyìn pé láwọn ibì kan mọ́ gbàgbé o mhm. láwọn ibì kan mhm. tí wọ́n kẹsàn-án láwọn ibì kan àpẹẹrẹ símọ̀ ti di seventy thousand sọ̀rọ̀ ẹni títí ẹ̀ jẹ́ sixty five lálẹ́ àná òun yóò hmm. sì òun náà sì sọ di seventy thousand láàárọ̀ yìí yóò sọ di yóò ní ààyè gbàjà àbálẹ̀ ni ààyè gbọ́ kinní kan ni nínú hmm. ìròyìn wọ́n mọ̀ sọ pé ṣèjọba náà lọ́lọ́ rèé ṣe àdánwò eléyìí faraàlú. àwọn aláàrò bọ̀ àwọn mídùú tí sọjà á dọ̀ wọ́n lọ́pọ̀ ọ̀gbà bí wọ́n bá ti tẹ́tí tẹ́tí wọ́n nà yẹnyẹnyẹnyẹnyẹn ẹlòmíì máa gbàdúrà kí gbogbo ẹ̀ ọmọ burú kọ́ máa bàjẹ́ ṣe pàápàá nídìí àwọn nǹkan tá à ń rà lórílẹ̀‐èdè nàìjíríà kóun ó lè bá a máa rí jẹ lo àǹfààní òun láti máa rí èrè èrè búkúbúkú èrè àdánwò kó lè rí jẹ lórí ọjà bọ́ bá wa bí yóò ní ah, ìran ìṣòro ní jèrè o hmm. ìran ìṣòro ní jèrè o ìwọ náà wà lára àwọn tí ń ṣe jàǹbá fún nàìjíríà ẹjẹ àfilẹ. ìròyìn kan lélẹ́yìí níbi tí a ti dá sẹ̀ríà fún àwọn tí wọ́n ń kó nǹkan jíjẹ wọ́n ń kó pamọ́ níbo nílùú wo ní ìpínlẹ̀ Kánò àjọ kan tí ìjọba gbé kalẹ̀ tí ń gbógun ti àwọn tí ń sọjà dọ̀ wọ́n tí wọ́n lọ rèé kó oúnjẹ pamọ́ sínú ilé ọjà sí tí wọn ò sì fẹ́ tà á pẹ̀lú ète láti máa tà jáde ńgbà tí ara bá ní aráàlú wọn ni wọ́n ti lọ rèé fi tìpátìkúkù wọ́n ti já àwọn ilé náà báyìí tó sì jẹ́ pé ọ̀nà mẹ́wàá ni wọ́n kà mọ́ ẹni tí ṣe alága àjọ ọ̀hún Muyi Magaji Rimingado iná ló sọ tí ó ju àgádágodo sẹ́nu àwọn ọ̀nà wọ̀nyí èyí tí wọ́n fi tì í tẹ́lẹ̀ wọ́n já a sọnù wọ́n sì fi ti ìjọba wọ́n fi síbẹ̀ àmọ́ ọ̀ àwọn tí wọ́n ní àwọn bùdó tó jẹ́ ilé ìkẹ́rùsí yìí wọ́n ní wọn ò sí níbẹ̀ nígbà tí wọ́n ń já àwọn ilé ìkẹ́rùsí yìí tí wọ́n rí pé àwọn oúnjẹ nǹkan tẹnu ń jẹ ni wọ́n kódà síbẹ̀ wọ́n ní bíi ìrẹsì eh, ṣúgà àti bíi spaghetti àtàwọn nǹkan míì tó ṣe pé làwọn ọmọnìyàn tí wọ́n kúndò láti máa jẹ àjọ ọ̀hún lẹ́yìn náà ni wọ́n wáá fi ìwé ránṣẹ́ sí àwọn tó ní ilé ìkẹ́rùsí wọ̀nyí pé kí wọ́n yọjú sọ́dọ̀ àjọ àwọn o bí bẹ́ẹ̀ kọ́ wọ́n ó fojú ba ilé ẹjọ́ o àwọn sì rí i pé gbogbo ọjà tí mẹ́mẹ́ àwọn lù ní gbàǹjo fún aráàlú ni ẹ máa yà orí wọ́n ní òun náà ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o hip for die for die popo po po bọ̀dá yìí popo àǹtí ẹnu ẹ bọ̀dá yìí po ìkọkùkọ làwọn pé àwa kan àǹtí ẹnu ẹ. <laughs> wọ́n ní emma yauri wọ́n ní ó gbé ààyè erinmilókun hmm. ó fi ta gómìnà ìpínlẹ̀ kebbi lọ́rẹ̀. ààyè ààyè ẹ àbí ṣé mo sì ká ni live hippopotamus wọ́n gbé fún kebbi state governor bẹ́ẹ̀ ni wọ́n ní emma yauri ní ìpínlẹ̀ Kebbi Alhaji Muhammadu Zayanu Abdullahi wọ́n ní lópin ọ̀sẹ̀ tá a lò tán náà ni ló gbé ààyè Erinmilókun Ọ̀gbágbá Làgúnjá wọ́n ní ó gbé lọ bá gómìnà Nasir Idris pé mo fún yín pé bí nǹkan ṣe ń lọ dáadáa ní ìpínlẹ̀ Kebbi ah, ọmọ wù lórí o pé ẹgbẹ́ lè bá kó ní kọ́ mọ̀ sí ni o àbí kọ́ pa jẹ́ o kò tiẹ̀ yé mi ṣé wọ́n ń jẹ́ ni mi lóko. olówó ní ṣọ̀rẹ́ olówó òtòṣì ní ṣọ̀rẹ́ olòṣì eh. ẹ̀yin olówó ní dára hippopotamus ah, ah. wọ́n lè gbé fún ọ wọ́n lè fún ọ wàhálà ìbí wọn fún mi àpàyàn ni ìmọ̀ ta ni ọ̀ dà mọ́lẹ̀ rẹ̀ bọ́ ta ni ọ̀ dà mọ́lẹ̀. ìran ìran àwọn àbùkẹ́ wa bá dà mọ́lẹ̀. rárá ìbọn sakabula lè yín oyin sí ọ̀dẹ̀ràn gbẹ́nu ó dàbí ilé wa kejì lọ́hùn báwọn hmm. bàbá mi kan bẹ́ẹ̀ tí ń sin ògòǹgò mo ní bàbá níjọ́ hmm. kan láàpẹ̀ ó lápá kí ni jẹ. <laughs> àṣé ah, tí ilé lọ. bàbá fi àṣé bàbá fi ògògò wọ́n fi ń ṣe. wọ́n fi ń gbafẹ́. wọ́n kì í fi ń gbafẹ́ ni. Eh, wọ́n fi ń gbatẹ́gùn ìwọ́ wálé pàjẹ́. oníjọ́ kan láà fi kíní ṣe kéré ṣe ah bàbá eke mọ̀jẹ̀ rí ọ̀nà. má wọ gbà ìmọ̀ o bàbá o kọ́lá òun kọ́ bá wa lọ́ra ẹ̀mí wọn àtàwa náà. ìjọba àpapọ̀ ẹ̀rí àkànṣe pèsè iṣẹ́ bíi eh, mílíọ̀nù lọ́nà àádọ́ta fifty million jobs bẹ́ẹ̀ ni o ìjọba àpapọ̀ sì sọ pé àwọn ti ṣe tán àti pèsè iṣẹ́ bá àjọ tó ń fowókọ àwọn ilé iṣẹ́ sílẹ̀ CAC Corporate Affairs Commission wọ́n ti fowókọ àwọn okòwò bíi mílíọ̀nù méjì two million businesses ni wọ́n ti fowókọ rẹ̀ sílẹ̀ sínú ìwé wọn ẹgbẹ́ àwọn àgbẹ̀ afan tó gbé wá sí agbami lánàá wọ́n wà mí ẹgbẹ́ àwọn àgbẹ̀ nílẹ̀ yìí the All Farmers Association of Nigeria wọ́n ti sọ fún Tinubu ààrẹ Nàìjíríà pé kí Tinubu wá wá bí ó ṣe gbógun ti ebi àti ìyàn burúkú yìí nípa kí wọ́n lọ rèé sí àká oúnjẹ kí wọ́n sì pín ní ìsọ̀rí ìsọ̀rí sí ẹkùn mẹ́fẹ̀ẹ̀fà six geopolitical zones orílẹ̀-èdè Nàìjíríà ní kí wọ́n ti ṣí food banks ìròyìn yẹn pé Ọlọ́run ò fún wọn ṣí o. Isaiu Guda ti sọ̀rọ̀ àwọn olóṣèlú ní kẹ́ ẹ̀ bùṣọ Nàìjíríà tí owó náírà rẹ̀ dìdàkudà ẹ lọ bí àwọn olóṣèlú nàìjíríà tí wọ́n jẹ́ alájẹbánu gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Bauchi Isa Yuguda òun ló ti sọ̀rọ̀ sókè pé owó náírà nàìjíríà tó ya dèdèrìn kalẹ̀ lásìkò yìí ọ iṣẹ́ ọwọ́ àwọn alájẹbánu alájẹrákábá alájẹbọ́kọ̀ jẹgúdújẹrá olè abojútókítókí àwọn olóṣèlú lórílẹ̀‐èdè nàìjíríà àwọn corrupt politicians àwọn ni wọ́n ń bẹ nídìí ẹ̀ ó ní ṣèbá wí fún wọn tó àwọn wọn ò gbà ó kòrónà tó dàrú ó àwọn wọn ò gbà. nígbà tí àwọn olóṣèlú tí wọ́n ń palẹ̀mọ́ dọ́là tí wọ́n ń gbá dọ́là tí wọ́n ń gbà tí wọ́n ń gbà tí wọ́n ń gbà tí wọ́n ń kó tí wọ́n ń kó ó ní kí ni ìjọba ń wò kí lọ́mọ nàìjíríà ń wò ó ní bí wọ́n ṣe wáá fi dọ́là ọ̀hún ba ọrọ̀ ajé nàìjíríà jẹ́ nísìnyí ó ti àjọ kan gbogbo wa àwọn jẹgúdújẹrá alájẹrá kábá olóṣèlú tí wọ́n kó dọ́là kò nílẹ̀ àwọn ni wọ́n bà náírà láyé jẹ́ o ìròyìn yẹn ń pé ọlọ́run bá wa gbé náírà dìde padà ojú ìwé ìkẹsàn Vanguard fún tòórọ́ yìí. ẹ̀yin mú wo àwòrán kan nínú ìwé ìròyìn ti Nigerian Tribune lẹ́ẹ̀kan wọ́n yà á síbẹ̀ ẹnìkan náà ní ń dá sọ òní ń darin òun náà ní sí òun náà ní ń gbé wọ́n ní ó ní ah sí ọmọ ìjọ yẹn lójú ni wípé epo wa tí wọn ò tí ì fọ crude oil lé wa wípé ah, ah, wọ́n sàn jí gbé lójoojúmọ́ wọ́n sàn jí epo wa gbé lójoojúmọ́ ó tún dára ẹ̀ lóhùn ah, ó ní kíní kan lọ́dà lójú ò wípé àwọn win àwọn ẹ̀mí àìrí ni ń gbé epo wa lọ ó tún dára ẹ̀ lóhùn ó ní èyí náà lóyún náà ni ò jẹ́ ká rí wọn mú bọ̀ jẹ́ pé ẹ̀mí àìrí ní hmm, ó tún dára ẹ̀ lóhùn ó ní ẹ̀ẹ́ tó bá jẹ́ pé tèpo àti wọ́n ń jí gbé lọ náà ni ó ní a jẹ́ pé ah, ẹran ara kọ́ là ń bá jà o ah, àwọn ẹ̀mí ẹ̀rí agbára òkùnkùn principalities ilá fi kojú wọn o ọwọ́ àti dojú ẹ̀ o owó ọ̀dà bẹ́ẹ̀ pé. ó rí nǹkan kan tó lè pa wá lẹ́rìn nínú ìwé ìròyìn níbo tó ń kálà tààrọ̀ èwo làbọ̀rọ̀ máa fi ròyìn ẹrú báyẹn. ebi ẹ̀ náà lájọ wà látàtàrọ̀ ìwọ ò rí ni ìwọ ò rí ni. náà gbogbo ń tẹ̀mí ń kà sí ó sì dáa ok ẹja lọ sí òkè lọ́hùn. lọ́jọ́bọ̀ lọ́jọ́bọ̀ thursday ọjọ́ kọkànlélógún oṣù kejìlá ọdún twenty twenty three ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà láti pàṣẹ àjọ tó ń pawó wọlé lábẹ́nú FIRS wọ́n ti bẹ̀rẹ̀ ìmúṣẹ ojú òpó tó ń ṣàmójútó ìpawówọlé látinú àwọn ọjà káàkiri eléyìí tí wọ́n ń pè ní IMRMS nílùú Àbújá ó sì jẹ́ ojú òpó láti fi ṣe àkójọ àwọn oníṣẹ́ ara ẹni sínú àká owó orí sísan ìgbésẹ̀ ọ̀hún ló fa ìfọwọ́sowọ́pọ̀ láàrin àjọ FIRS àti ẹgbẹ́ àwọn ọlọ́jà lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n ń pè ní MATAN láti fún àwọn iléeṣẹ́ bíi Fodabim Consult and Business Support Services Limited ní agbára àti àṣẹ láti máa ṣe ìforúkọsílẹ̀ fún àwọn ọlọ́jà yíká ìpínlẹ̀ Ọ̀yọ́ ó sì ti bẹ̀rẹ̀ láti ọjọ́ karùn-ún oṣù kejì ọdún 2024 nílùú ìbàdàn. gbogbo ládéládé níjọba àbílẹ̀ ìdó nílùú ìbàdàn wọ́n ti pawọ́pọ̀ wọ́n fi asòfin tó ń sojú ẹkùn ìdìbò ìbàràpá ìbàràpá east àti ìdó ẹnjìníà adẹ́rẹ̀mí òsénì wọ́n ti fi jẹ olú ọmọ tilẹ̀ ìdó wọ́n sì fi aya rẹ̀ ẹnjìníà adùnọlá òsénì jẹ yèyé olú ọmọ tìjọba àbílẹ̀ ìdó ètò alárinrin ọ̀hún wáyé lọ́jọ́ àbámẹ́ta sátidé ní gbàgede community high school ìdó àwọn orí adé ń kalẹ̀ ní olókè ti òkèládé ọ̀kín ọba wàhábọ̀ lábàmíjì òkèdínà ọlọ́mi ti ọmí àdìo ọba mukaila adébáyọ̀ onísìbà ti síbà ọba dáúdà sàlámì síbà aláwọ̀tán ti àwọ̀tán ọba adébáyọ̀ dáúdà ọmọtọ̀ṣọ́ alápẹ̀tẹ̀ ti apẹ̀tẹ̀ ọba Raimi Bọ́lárìnwá Ìdòwú àtàwọn baálẹ̀ yíká ìjọba ìbílẹ̀ Ìdó tó ń ti àwọn èèyàn pàtàkì míì lásìkò tí àwọn lọ́balọ́ba tí wọ́n ń sọ̀rọ̀ nípa ẹnjiníà Rẹ̀mí Òsénì wọ́n tọ́ka sí gbogbo akitiyan rẹ̀ fún ìdàgbàsókè ẹkùn ìdìbò rẹ̀ tó ń ti àwọn iṣẹ́ ìdàgbàsókè lọ́lọ́kan òjọ̀kan tó ti ṣe wọ́n ń pàrọwà fún láti tẹ̀síwájú nínú iṣẹ́ rere rẹ̀ tó yàn láàyò lásìkò tó ń gbóríyìn fún àwọn lọ́balọ́ba níjọba àbílẹ̀ ìdó nípasẹ̀ oyè tí wọ́n fi dá lọ́lá ẹnjìníà adérẹ̀mí òsénì ẹni tí aliaji akeem òkédínà tó sojú fún níbẹ̀ ni aliaji akeem òkédínà ló ti ń jíṣẹ́ ẹnjìníà adérẹ̀mí òsénì wípé ẹnjìníà adérẹ̀mí òsénì kò ní kárí ọkàn nínú gbogbo ìgbésẹ̀ rẹ̀ àti wípé àwọn iṣẹ́ míì yóò tún wáyé yíká ẹkùn ìdìbò ìbàràpá east àti ìdó ìdòwú ayọ̀délé amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì lórí ètò ìròyìn àti kéde sétígbà aráàlú fún ẹnjìníà adẹ́rẹ̀mí òsénì òun ló fi àtẹ̀jáde yìí síta. gbogbo èèyàn ti ń dáwọ́ ọdún ọjọ́ bí pẹ̀lú màmá wa archbishop dorcas ṣìyànbọ́lá ọláníyì màmá àgbàlá daniel church nílùú ìbàdàn màmá pé àádọ́rùn-ún ọdún lókè pẹ̀ ninety years àwọn èèyàn wọ́n wá ń gbaládùra kọlọ́run ọba nínú àánú rẹ̀ kó dákun kó fún màmá lẹ́mìí gígùn sí i pẹ̀lú àlàáfíà tó péye tó ń ti gbogbo ọmọ àtàwọn ọmọ ọmọ àwọn tí wọ́n ń kí màmá kú oríire ọjọ́ ni ministers of god adc worldwide bàbá ìjọ dikin engineer ma adesina àti gbogbo mọ̀lẹ́bí wọn birthday organizing committee dikin prof if adewole àti gbogbo mọ̀lẹ́bí wọn tó ń ti Bishop J.A. Oyetunji àti Bishop M.A. Ọ̀làlẹ́yẹ. Jáàbalẹ̀. Fire that will make signs to follow you receive fire. Yeah. Get ready for a divine encounter at the Revival Fire Conference of the Sword of the Spirit Ministries. On the day of Pentecost, Come for an impartation at this year's Fire Revival Conference, holding at Cornerstone City, Kilometer 22, Lagos Ibadan Expressway, Ibadan. This coming Thursday, 15 February 2024, at 2 p.m. Theme: A new song, Psalm 40, verse 3. Ministering alongside our Father in the Lord, Bishop Francis Waleoke is our daddy, Pastor E.A. Adeboye, with Minister Dunsin Oyekan. And Enhada anointed men of God. àrà ọ̀tọ̀ ni àjọ ńlá ti ìsọjí iná ẹ̀mí mímọ́ tí ó wáyé lọ́jọ́bọ̀ Thursday February fifteen ọ̀sẹ̀ tá a wà yìí yóò tún jẹ́ ní Cornerstone City nílùú Ìbàdàn. ọkọ̀ ọ̀fẹ́ free transportation yóò wà ní Alákíá Ọjọ́ Ìwó Road Àkóbọ̀ Total Garden Apẹ̀rin Mọ́kọ́lá Ológun Ẹrú UI Poli Ìbàdàn Bódìjà Ojúrin Mọ̀lété Challenge àti Olódó ní déédéé aago méjìlá ọ̀sán lọ́kọ̀ wà ń bẹ̀ twelve noon for inquiries please call zero seven zero three zero one zero three five six five Jesus is Lord ọ̀pọ̀ ló fẹ́ rà tàbí ta dúkìá ilẹ̀ àtilé ṣùgbọ́n tí o mọ iléeṣẹ́ àtọ̀lọ́ tó ṣe é gbára lé wọn láyọ̀ láti sọ fún ọ nípa iléeṣẹ́ Strema Properties tó o bá ṣe tẹ́tọ̀ fẹ́ ra ilé àbílé tí ò ní wàhálà kankan nú ìwọ́sà àti sọ bọ́ ọ bá ṣe ń fẹ́ bó ṣe kọ́lápọ̀ ìṣọ̀lá lérí àdìgún aerodrums alálùbọ́sà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ dúkìá ilé àbílẹ̀ tó bára lọ́wọ́ Strema Properties yóò fi ọlọ́kàn balẹ̀ ọ̀ sì bọ́ sọ́wọ́ alágbèédá bọ́ọ̀ bá sì nílé ńlá ẹ́stéètì tàbí pílàsà tó ṣe kọ́ tán tó fẹ́ wọn bọ́ ṣàkóso rẹ̀ wọ́n mọ̀ nípa ìjù òní ká kábàámọ̀ tó bá gbé fún wọn. ọgbà bẹ́ẹ̀ ni wọ́n láwọn òjìní akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ ẹ̀rọ tọrọ gbàdékábàní kọ́lé pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ ayé òde òní. iléeṣẹ́ sẹ́mà properties gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba wọ́n yìí sun portfolio abilọ́kíá kà sí wọn ní road one house seven gym house of general gas àkóbọ̀ ìbàdàn tàbí kò pin zero eight zero six five seven four four four five five àti zero eight zero three four two seven four five two three shrema properties ìjólóòótọ́ àtọmọlúàbí. ìpàgọ́ lọ́dọọdún ìjọ common living church incorporated tún wọlé dé o. ẹ ṣe é ayé ọpẹ́ yọ. ìgbé ọlọ́run bàbá wa reverend isaac adéyẹmí adégbòyègà ti ń tọ̀ síbẹ̀ ló mú kí ìjọ come up living church incorporated abàlámọ́ àpáta ń bàdàn máa pé gbogbo ènìyàn síbi àràgbá yamuyamu ìpàdé ẹlẹ́ẹ̀kan lọ́dún zion convention twenty twenty four pẹ̀lú àkórí ìjọba àlàáfíà kingdom of peace bẹ̀rẹ̀ ní tuesday thirteen sí sunday eighteen february twenty twenty four àárọ̀ àtìrọ̀lẹ́ nípàdé yóò fi máa wáyé àyẹ̀wò ìlera ọ̀fẹ́ ní òwáyé ní friday sixteen february twenty twenty four láago kan ọ̀sán ọjọ́ yìí kan náà ní ìsọ̀rù májẹ̀mú máa wáyé láago mẹ́wàá sálẹ̀ sunday eighteen february february twenty twenty four ní dùgbà àjọ̀dún bẹ̀rẹ̀ láago méjìlá ọ̀sán lára àwọn tó lówó máa lò ń bẹ̀ ni reverend dayo ọ̀tẹ́gbadé prophet wùmí jésù yimika pastor ayọ̀délé olúṣọlá prophet babatunde wonderful pastor mrs janet adéyẹmí adégbóyèga mother in israel náà yóò sì máa wà ń kalẹ̀ lára àwọn olórin ẹ̀mí ni dikines bọ́sẹ̀ adéjú ìgbé come up living sanctuary choir pastor ọlá jésù ọládìjẹ benisa ni ó máa gba gbogbo ènìyàn lálejò ó dínú jọ come up living church incorporated abalamu àpàtàǹbàdàn ìgbìmọ̀ àjọ̀dún convention twenty twenty four ló ń kéde. Congratulations, happy birthday to you happy 90th birthday. We, the clergy and all members of Agbala Daniel Church Worldwide, heartily congratulate the founder and prophetess of Agbala Daniel Church Worldwide in person of Archbishop Dr. Dukas Shinyabola Olaniyi on this great occasion of your 90th birthday anniversary. May the Lord God give you the grace to celebrate many more birthdays with abundant blessings, goodness, and joy in Jesus' name. May God also continue to use you for His glory glory as an invaluable virtue all the days of your life. All ministers, patrons, and matrons says happy birthday to you. Congratulations, happy birthday to you. ó ti yá o ya o agbára gbogbo sátidé kẹta nínú oṣù ní CAC mountain top ọlọ́run ìpè prophet olúfẹ́mi òní lónìí yóò wá gba oore ọ̀fẹ́ láti di ńlá. wòlíì olúfẹ́mi òní. ọ̀sẹ̀ tó fẹ́ bá gbogbo ẹ̀mí gbèdéke jẹ́ lórí oníkojúkọ èèyàn. látago mẹ́jọ òwúrọ̀ eight a.m. kùtùkùtù. ní ọlọ́run yóò ti máa fa àwọn èèyàn sókè. tí ó sì máa yí ìtàn wọn padà. lábẹ́ orí ọ̀fẹ́. gbogbo táyé ti rọ̀ ọ́pẹ́lẹ́ lórí. àṣà ìbúgbòrò fẹ́ balẹ̀ ọ́. ìwọ sátì máa bọ̀ lọ́jọ́ sátọ́dẹ̀ seventeen february. látago mẹ́jọ òwúrọ̀. ní CAC iṣẹ́ àmì àti ojúkúrojú a máa ṣe. Gbogbo ẹ̀ ní CAC Prayer Ministry. Tó wà ní NTC Compound, Leaf Road, Ìyájọ́kún Sátidé agbára ti Fábírì. Pẹ̀lú orí ọ̀fẹ́, wàá dín ńlá lórúkọ Jésù. Àjà balẹ̀. mo rí ẹ tó mọ́jú sí ìròyìn kan lẹ́ẹ̀kan. rárá mi ò mọ́jú ìròyìn orí ayélujára kan tá à ń wò ni mo fẹ́ kọ́ ọ sọ síta fún àwọn èèyàn. èmi ò lè sọ síta o. Bolivia gàrí ni mò ń sọ Bolivia gàrí eh? orílẹ̀-èdè ibìkan ní Latin America kọ́ ni àwọn àwọn nu wọ́n wá gbé ìlànà kan jáde tí wọ́n fi ń ṣe gàrí ṣé ẹ ṣe pé ọlọ́mọmọ tiẹ̀ ọlọ́mọmọ tiwa ẹgẹ́ wọn rí àìbámọ̀ ẹgẹ́ wọn rí. wọn ò rí ọnú ilé. èyí ṣe bí wọ́n rè mí. èmi rí ọ o ti rí mo rí ọ. ẹgẹ́ ni wọ́n túlẹ̀ lẹ́yìn tírélà yìí. ìtọ́wà bẹ́ẹ̀ ni pé ẹgẹ́ yìí ọwọ́ ni wọ́n fi bẹ́ wọ́n gbé àwọn ẹ̀rọ kan kalẹ̀ ẹ̀rọ ní ọbẹ̀ tí ó fọ́ yóò kó epo dànù èyí táwọn ẹran wá ń jẹun ah. yóò kó dànù.